من أبواب فضلك وانشر علينا من غزائن رحمتك يا أرأم الراحمين اللهم إلا استودعناك ما علمتنا فردده إلينا عند, عند احتياجنا إليه ولا ألسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل فزدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب شرع لي صدري ويسر لي أمري وحلل أكدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حاسبنا تاج الأداب من الضلال موحدا حسبي الله مفسرا قرآننا المجدا ولا يزال بالغا وفتى سبلا سلام الله الله ربنا الله الله الله الله ربنا الله الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنسائين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم آمين adáwọ̀kọ́ fọ́lọ́run alhamdulillah adúgbẹ́fọ́ ọlọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin wọ́gẹ́ pé ó ní fáìlò alihakiki ọlọ́run ni òṣìṣẹ́ gangan gbogbo ń tí ẹnìkankan bá ṣe kágbà yìí pé ńgbọ́ ọlọ́run parí nǹkan tán ló tó gbogbo àwọ̀ tiẹ̀ ọlọ́run gangan ní bẹ lábẹ́ iṣẹ́ èyíkéyìí iṣẹ́ tí bá ń bẹ ẹ̀kọ́ nìkan ni a kà máa lò láti fi nǹkan láburú ti sọ́dọ̀ èṣù pé èṣù ló ṣèyàn. ọlọ́run ni a máa rọ da sọ́dọ̀ tiẹ̀ tó da sínú mínísítà alábú mínísítà orí ibú ni òun kàn ní pápá àti gangan ọlọ́run ni àkíkí ẹni tí ń sọ̀rọ̀ yìí ni wípé kò ní rẹ tọlọ́hún kankan gbà kankan bí nkankan bá jẹ́ tọlọ́hún yóò wá yá yóò wá rẹ kò ní sí. tọ́láwọn máa kù lókè ìfẹ́ bí ìgbà tó bá fẹ́ ni. ìgbà tí àwọn bàbá wa kan tí wọ́n bẹ láyé nílùú Ìbàdàn yìí àwọn èèyàn tí wọ́n bá wọn lò gbà wọ́n wò wípé tí wọn bàbá yìí bá lọ ha ìjẹ́tọ́ lọ́wọ́ ní pasáyọ báyìí nígbà táwọn èèyàn yẹn rò pé bóyá àwọn bàbá ní ń ṣiṣẹ́ tó ìwọ́lọ́ ní ń ṣiṣẹ́ àmọ́ àwọn bàbá ń fọra wọn náà máa ń sọ ipe bá wọn bá lọ tán ẹni tí ó tún síbi táwọn lọ ní òde ìyẹn náà ń jẹ́ kó yà wọ́n bẹ́ẹ̀ bọ́dẹ̀ sí rí nìyẹn nínú àwọn orígunrígun ọ̀rọ̀ tí ìgbésẹ̀ àwọn àlùfáà tó kàn tó sì lápá orígun kan lè ha orígun kan rọrùn gbà méjèèjì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó kú dandan dandan ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. kó tó di pé ọlọ́run gbé àwọn bàbá kan dìde bí bàbá bá délé bàbá lánàá sẹ̀. àwọn iṣẹ́ ẹbọ kan àbí ọ̀pọ̀lọpọ̀ ṣe <coughs> ọ̀pọ̀ iṣẹ́ ẹbọ ń gbà yẹn gbèrègbèrè ló ń jò. àwọn bá idẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọlọ́run fún wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ó pòórá ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀lọ́n tí ó hàn òdì tó hàn káwá wò ó níjọ́ tí ẹ̀há tí bàbá àgbàlá múnigun tọ́lọ́ ń rán sáyé nípa ẹ̀ tọ́lọ́ sí Nàìjíríà nípa ẹ̀ tó jíṣẹ́ tẹ́hàdé táwọn ti ń bẹ́ńjọ́ náà pé ẹ̀ tó ń bolo ní. eégún ni nǹkan kan ní tí wọ́n wí ìwú nígbà náà ọlọ́run bá ní ó gbilẹ̀ ma gbilẹ̀ ọlọ́gbọ́n mọ̀ pé hawa dẹ̀dẹ̀rín mọ̀ pé ìjọba mọ̀ ìjọba àpapọ̀ ìjọba sẹ́tì ìjọba àbílẹ̀ gbogbo ayé ma látara bàbá Bándélé pé nǹkan ha. tó ọ̀rọ̀ yín lọ bẹ́ẹ̀ bàbá amúnégún ṣe wọn tó lóun kí ó ṣe òpó mbẹ. níjọ́ tí bàbá amúnégún bẹ láyé gbogbo bó ṣe balẹ̀ tó gboko tó ní ẹ̀há àti irúgbọ̀n tí wọ́n bá tún ní bàbá ó tún wá wáṣáyé nìsín kí wọ́n wá kó ẹlẹ́ àti ń bẹ lọ́wọ́ olùbàdàn nìkan kí wọ́n á kójọ bàbá sọ pé àwọn kọ́ lè léyìí ọlọ́run lè yìí gbọ́n ò sí ń bẹ̀ mọ́ ọ̀pọ̀ náà tí wọ́n jíṣẹ́ fún gan lẹ̀ á ti sú lẹ̀ á ti sú wọn ìyá ò ìyá ò lòjáàbù lọ títí mọ́ àyèmáyé ọmọ wọn ni ọ̀hámọ́ ọmọkùnrin wọn ọ̀hámọ́ ọmọbìnrin ọ̀hámọ́ ẹ wá wo gbogbo ẹ̀yin ẹni ọlọ́run tẹ́ wá gbà ń dìso tàbágbà yìí pé irúgbọ́n wá o àwa ò ní fa mọ́ ọdún yìí nìsín lọ́lọ́run ṣe ní sábàbí pé kẹlómi náà ó túbá níbi à ń farunbà kọlọ́run jẹ́ kí ẹni tí ò túbọ̀ lè túbá. àmín àmín. àyèmáyé lọ́dún yìí ni ó tún gba ìjà. Insha Allah. ìgbà bọ́ sí gbangba wálé àtúní ìmọ́gbòhun kọ̀sẹ́ à mo ní à ẹ̀yà fẹ́ pọ̀ sí ni bàbá bá ń délé láàlẹ̀ à ìbò ṣe wọ́n tó lè ṣe ń bẹ̀ ni ó ti gbaládà tí ó ti lọ kí ọlọ́njà náà oríṣi olóore ṣe. káwá bira wa ní ìsìn ọ̀pọ̀ sí àbí ọ̀pọ̀ sí. ọ̀pọ̀ sí. ìpele tí a gbọ́ pé nìkan sọ pé òun ọmọ pé ò nípa tó bá ń rìn òun ò tiẹ̀ ló máa ń bọ ẹtí gbọ́ ẹ lè gbọ́ láíláí àfi gbéǹgbà náà làwọn ètò wá pé ókè à àtúntò yẹn kí mo kì í bẹ́ẹ̀ débẹ̀ jẹ̀ máa iṣẹ́ ọlọ́run kò lè kú ẹ má jẹ́ kẹ́rù bà wá àwa èèyàn ọlọ́run ló ní iṣẹ́ bí gbogbo wa yóò tó sí ń bẹ̀ mọ́ iṣẹ́ ọlọ́run ní dúró kọ́lọ́njá rí tiwa sí ń bẹ̀ ni tí olóore fún wa tó wáyé bẹ́ẹ̀ àti wípé àwa wa dúpẹ́ o alhamdulillah níbi ó kára mọ́ yìí níbi àwa ti ń dá girigiri wá gbọ́rọ̀ ọlọ́run yìí làwọn kan lẹ̀ tún gbé nara wọn lọ́rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ì jẹ́ kí egun jíjáde ọ jáde nínú Ramadan wọn aláyà lọ́dún yìí wọn bóde nínú Ramadan ẹ wá gbọ́ èyí èèyàn egun parẹ́ nù. Islam ò sí tọ́ ọlọ́run ló ní mi ẹ má fẹ́ tọ́ Islam. ntí kò ni pé ọ̀nà sánmà ni kò gbé lọ bẹ́ẹ̀ ni ó ní hmm. kẹjọ lọ ẹ̀ àmọ́ ma dá wò ọ́dá tán fìrìọ́nà wò yí pé mọ́sá ẹni tí ń ti lẹ́yìn bẹ́ ń sánmà ó ní amánà amánà kan tí ó ga dé sánmà yìí ọba tí ń ńlò lélẹ́lẹ́ tó wọ́n báyìí ẹni tí ń gbóláyà bẹ́ ń sámà fẹ́nà má gbìyànjú òkú gbẹ̀rẹ̀ máa ọmọ sí díẹ̀ ẹni tí ọba mọ ọlọ́run ìwọ̀n ni ó bẹ̀rù ọlọ́mọ gbogbo ẹni ọ̀fọ̀ sílẹ̀ yẹn lè ní dáa àmín gbogbo ẹni ọlọ́wọ́ sí kéégún jáde ní Ramadan gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ gbogbo wọn lọ́lọ́wọ́ kókó nípò àmín àmín àtẹ́gbẹ́mi ni mò ń sọ̀rọ̀ lókù Ramadan àà ìgbà àmọ́gbọ́ mo ní wọ́n ń sáwàdà ni àìgbọ́dòdòdò mo ló wá dáa báwọn asinmi wàhálà nìbàdànù ẹ ẹ tún gbúrò egun mọ. àmín. bí bá ṣe pé kọ́lọ́mọ́jà alákòóbá ìbọ́dó tí ọ̀rọ̀mọ̀dánà tí gún jáde náà gbogbo olùdàgbẹ́dà yìí kọ̀wàlìjọ́ láwùlà wà délẹ̀. tọ́ ibi àyà 21 látúndé lánàá nínú suratul an'am lẹ́ni àyà ogun ó lé méjì ìsìnáni wa ìṣòrún ibẹ̀ láti gbé ọ̀yà. Uh, oh yeah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذي كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم ناصرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذي كنتم تزعمون ويوم نشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ọba àlejò ọlá oníwà nábì sallallahu alaihi wasallam máa rán wọn létí وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ọjọ́ tí gbogbo wa ká kó wọn jọ jẹ̀míyà ẹni ó ti lọ ti pẹ́ ẹni ó ṣẹ̀ṣẹ̀ lọ ọba ìjòyè aláṣẹ ìlú pírẹsidẹ́ǹtì gómìnà sẹ́nitọ̀ ọmọlẹ́gbọ̀n aṣòfin àgbà kékeré àtàláàrù àtẹ̀yàngídí àti wèrè. جميعا ويوم نحشرهم جميعا ọjọ́ tá a kó gbogbo wọn dìde ẹni ọ̀ráyé wá àtẹ̀ntì ọ̀ráyé wá ẹni ẹni wọ́n dámà láyé àtẹ̀ntì wọn ọ̀dámà tó fi pò ń bẹ̀ ẹni ọ sọ̀rọ̀ ńgbà tó dáyé táyé gbọ́ àkójọ ẹni tí ò rí bí sọ̀rọ̀ àkójọ ẹni tí ọmọ tí ó sọ àkójọ odi tí ò lè sọ̀rọ̀ àkójọ. wa yawma nashuruhum jami'a. ọjọ́ tí gbogbo ń ta dáta àkójọ àti èèyàn àtàlìjẹ náà àti ẹranko ẹranko òkè ẹranko odò ẹranko gbá ẹranko àwo gbogbo ń tá a àti ń tá a nǹkan mi ń bẹ̀ wáyé tí gbogbo àwọn tá ń bẹ láyé tá a mọ̀ pé ń bẹ láyé ó sì ń bẹ láyé kódà jọ ń gbèrú ń gbé pẹ̀lú wa a sì mọ́ ònìkan ló mọ̀ wá àwọn míì ń bẹ àwọn ni wọ́n mọ̀ wá àwa ò mọ̀ wọ́n àwọn kan wà àwa la mọ̀ wọ́n àwọn ò mọ̀ wá àwọn kan mọ̀ wá àwa ò mọ̀ wọ́n àwọn kan bẹ àwa ọmọ wọn aná ọmọ wa. wàyọ̀mọ́ náà ṣòro oúnjẹ mi àá. olóòótọ́ ló ń bá lò yìí jẹ̀mí yán gbòòkò sí tó wáyé tí ò ní gbóúnjọ́ náà. ọmọ tí wọ́n bí tí ò ké ọmọ kọ́ láti ẹ̀ dẹ́yìn ó dẹ́yìn rí àgbèrè dé àwọn abáà ní bọ́lọ̀ bá wá gbèrú wọn dìde bóun tirú tí wọ́n ń gbà tí wọ́n ò sọ̀rọ̀ láyé tí wọ́n ò kí láyé a sì wá mọ bí ọlọ́run dá wọn sí àlìjánà tí wọ́n ní àbínú náà wọn náà mọ̀ ọlọ́run jà á gbogbo ọmọ gbogbo ọmọ fẹ́ pé kékeré ló ti kú ọlọ́run sọ pé gbogbo yẹn ń dé wọ́n ti dàgbà wọ́n ti dàgbà àgbàlagbà ni wọ́n máa jẹ́ wọn ò ẹni mọ̀dá pé yọ wà lìjánná àmọ́ nísìn ẹni ọlọ́run dá pé náà ní ọwọ́ àmọ́ ọlọ́run pé gbogbo iríkà wù ẹrù kù gbogbo ẹni tẹ́ pálí gánà lọ́lọ́run dá fún wọn lè rù kù àti lọ náà wà nílé rù kù. ntí ntí wọn nìyẹn tí dá wọn nìyẹn sí ọ̀yẹ́ ká dúpẹ́ dúpẹ́ ọ̀dá wa amara wa amàpéyàn ni wa ọwọ́ àtúnjẹ́ àmọ̀ àwa lè mọ̀ pé bójò bá ń rọ̀ kò díwọ́ wá sí fún wa. a máa sáré lọ wá sí tójótójó àwọn kan sì ń bẹ láyé èèyàn ni wọ́n náà mara wọn ọlọ́run ò di wọ́n mọ̀ yìí pé ń táwọn ọ̀yẹ́ kan ò ṣeré. dúrùhùn jẹ̀míyà gbogbo ẹ̀yẹ yà lágbèdìde ẹni bá rántí ọjọ́ yìí ẹni bá rántí ọjọ́ yìí kọ́sọ̀n tí ọba sí láyé àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní ẹni bá fẹ́ ṣèkà kọ́rọ́ kí ikú tọ́pa gáà tọ́ba rántí gáà Hmm, yóò sòdodo yóò sòdodo bọ́bá láyà òsìkà bọ́bá láti ikú gá òótọ́ ìyẹn ni pé léèyàn bá ga lókè pẹ̀ yìí yóò kó kan léèyàn oríbi kankan ga á kó mẹ́ ọkàn já sí pé bọ́lọ̀ ń bá fún wa ẹ dákun gbólóhùn tí mo lò yẹn ní ẹja máa lò ó ẹ mọ̀jà máa lo gbólóhùn kiri yóò wọ́n orí ọ̀fun lórí ọ̀fẹ́ ọ̀pọ̀ mùsùlùmí ni máa sọ̀rọ̀ kú sọ o mistake ni o orí ọ̀fẹ́ ń bolo ti rí òmùgọ̀ ni máa sọ pé ọlọ́run fún lórí ọ̀fẹ́ ọ̀sọ̀kọ́ ọlọ́run fún mi láǹfààní mm-hmm. kò sórí ọ̀fẹ́ bá fún yẹn láǹfààní tó bá lè ṣe nǹkan kan ní bàtọ́ lọ́wọ́ ọ̀yá tètè ṣe àfà ó ní isá àbátìrì yá àwùkà fàgìtẹ̀ ni mu ha. ìdá àbátìrì yá àwùkà fàgìtẹ̀ ni mu ha. nítorí pé fàókìbà kúlì kàfíkà tí sùkúnà fọ́ọ̀kíbà kúlì kàfíkà tí sùkúnà fọ́ọ̀kíbà kúlì kàfíkà tí sùkúnà ẹgbẹ́ jama ìsáàbá tìrì àwúkà fagitẹ̀ ní mú á bí atẹ́gùn rẹ bá ń fẹ́ ha atẹ́gùn pọ̀ dá láṣẹ atẹ́gùn pé ọjà àfáà atẹ́gùn pé ọjọ́mọnìyàn atẹ́gùn pé oní àsìkí lọ́wọ́ atẹ́gùn pé wọ́n fi ọ̀sọ̀ gámbì kan atẹ́gùn pé ìwọ lọ̀gá ọjà atẹ́gùn pé ìwọ ní baálé ilé atẹ́gùn pọ̀ ọ̀ráyà ní atẹ́gùn pọ̀ ọ̀rọ̀kọ ní atẹ́gùn pọ̀ ọ̀rọ̀mọ bí atẹ́gùn pọ̀ láǹfààní kan lókè. ìgbà àbátìrì ركعا فاجتنبوها àfààní bá títẹ̀ ní mú a òsì akófà rẹ̀ kọ́ lò ó òsì akófà rẹ̀ kọ́ lò ó àárẹ̀ òsì ọ́ ọlọ́run ọba ìsànsì ẹ́ kó o sì fọmọ́ wá sí kọ́ lọ gbọ́ wá sí kí wọ́n sì kọ́ lẹ̀ pé lọ́jọ́ ọyọ́ mọ̀lẹ́ka mi ń ṣe àkọ́kọ́ nù rọ̀mọ̀dánà látàgọ́ báyìí ṣàgọ́ báyìí wá sí lo ti lò ó kó sì lọ níbi agbẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run kẹ darapọ̀ kẹ kí lọ́mọ tó lọ́n lè fi ṣe fún ẹ. èyí ni ẹ̀mí wọn láǹfààní yìí kò tún ní lò ó kò tún ní lò ó ẹlòmíì wá sí ìta wá ìwú wá ju àwọn tá a wà ń kalẹ̀ lọ àmọ́ ń bẹ lórí bẹ́ẹ̀dì bóyá ní uch bóyá ládìí ọ̀yọ́ bóyá ní hospital àdáni bóyá ní olé wọ́n àti ó ti máa lọ lágbé ní ìsìn kí lágbó wí ha wọ́n tó tìrì ní ha lásìkò tí wọ́n máa ń ṣeré ha lódodo akọ ládàá pa àjọ jókòó ni a kọ fún àmọ́ sọ wá dàbí tiwa yìí. إذا أهبت رياحك فاغتنمها. Ẹni wá kó fa rẹ̀ lówó náà síbi tó dáa nítorí pé ọkí bá kú lè fàáfíkàfẹ́ ìsòkó náà fọ́ọ̀kí bá kú lè fàáfíkàfẹ́ ìsòkó náà fọ́ọ̀kí bá kú lè fàáfíkàtí ìsòkó náà gbogbo ohun tí ń lọ òkè tí ń lọ ọlẹ̀ gbogbo ohun tí ń lọ ọ̀tún tí ń lọ òsì sùkúnù ní ọkẹgùn ẹ yóò dà kẹkẹ yìí gbogbo kí yẹn ti ń ké la la la la la ń gbọ́ báyìí ní gbọ́ mọ́ bá fẹ́ gbọ́rú ẹ̀ ẹlòmíì ni ó máa sọ la ilaha muhammadu rasulullah sallallahu alaihi wasallam. wala tamshi fawqal ardi illa tawabu'a wala yamshi fawqa al-ardi illa tawadhu'a fakam tahataha qawmun hum minka arfa'u fakam tahataha qawmun hum minka arfa'u eh ẹ̀ tún gbọ́ wàlá tamṣí fọ́wọ́kọ̀lẹ̀ àrídìí ìlà tàwà fọ́wọ́kọ̀lẹ̀ àrídì ìlà tàwàdúà márìn lókè pẹ̀ bàbá márìn lókè pẹ̀ màmá ẹ̀gbọ́n márìn lókè pẹ̀ ń tọ́ bá rí ọjẹ́ ìlà tàwàdúà máa lọ bí ẹni pé wọ́kọ́. fagbádá rẹ̀ mọ́ra bí ẹni pé wọ́n kọ́ mọ́rinlẹ̀ girigiri mọ́tẹ́lẹ̀ girigiri bọ́ ń bẹ nínú mọ́tò àdáni o sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ mọ́ fi mọ́tò máa lé àwọn èèyàn kí títì bíjọba nàìjíríà tí bá ń o mọ̀ sí jẹ́ wọn kó bá tẹ́ ẹ di pé o fọkọ̀ tami sáwọn èèyàn lára ọ̀yà avihánù kí wọn ọ̀sìnàwọ́ ọ̀nàwọ́ ẹjọ́ o ẹjọ́ o ẹjọ́ ẹ̀dá kó sẹ́sì ní ẹjọ́ o mọ́mọ́ àǹfààní pé ìjọba ni ẹgbẹ́sẹ̀ pé. wàlá tamshi fawqa al-ardi illa tawadu'a. bàbá bọ́lọ̀ ń bá fún ọ nípò kan lò láyé ìṣọ́lò fálò a ilá tàwádùá jẹ́ ká máa ròyìn rẹ pé a ọmọdún àbí lágbájá ilá tàwádùá tẹríba fi ọ̀rọ̀ fi ọ̀rọ̀ fi ọ̀rọ̀ tẹríba má máa sọ̀rọ̀ jàùjàù má máa fìṣe sí bí àwọn èèyàn nínú oníkẹ́lẹ́ bá ṣe mọ bọ́jẹ́ kó lè bo ni yọ́mọ wá fọ àwọn èbó kan àwọn èbó tí màá máa fọ àwọn èbó bú tí màá máa fọ olùsí ọmọ ìjẹbẹ rí tí jábẹ ayé à bá a sì lè karan kejì tá a fi kọrọ sínú ọ̀rá rẹ o bí ṣe ṣe ń fo owó èbò tí òjá gbádùn yẹ o mm. bàbá rẹ kò dá fún abẹ́ kò dá fún yẹ o ẹnìkan mú kọ wọn o. èbò tí ó sì lórí gbámọ́. èbò tí ó sì lórí gbámọ́. Mm ẹ̀tọ́ ma kí o lè gbé èbò ní ń fò èbò lù láti fi yẹ pẹ́rẹ́ rẹ̀ bàbá ń bàbá ìyá oníyà apá bọ́dẹ̀ jọ ní kéwú náà má fi kéwú bíyàn nú má máa fi kéwú rẹ bíyàn nú tààrán lágbáwá tí ó kò bẹ́ẹ̀ ṣé bàbá yẹ gbọ́ lágbáwá ló fi ń fi lágbáwá bú apá ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí dúdú ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńgbà tí èsè wọ̀ ní kẹ́ ga ìlódé tó yẹ pé bàbá ti ga tán wàlẹ̀ ẹ bá ìwà bàjẹ́ lẹ́ bẹ̀rẹ̀ sí í wù. látẹ̀mùsí. wàlá tẹ̀mùsí fáwọn kọlẹ̀ àrídì ìlà ìmáà fi tẹ́rí bá rìn bọ́dẹ̀jọ́bìnrin náà ni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lọ̀mbá ní orí bí sẹ́rù ká ń tiẹ́ má fi tiẹ́ bẹ́lómi nínú jẹ́ fọ́ọ́kọ̀lẹ̀ àrídẹ̀ ìlàtàwàbọ̀ oṣù màmá oṣù ń bèkejì rẹ jẹ́ pé bó o kọ̀ǹdíṣàn ti ọ̀dẹ̀ rí bíi tiẹ̀ o sì máa ń máa ń banú jẹ́ o sì máa ń máa ń banú jẹ́ o sì ń ronú ọ̀dẹ̀ sódẹ tí o lè sùn mọ́ nígbà tó dé yàrá ń tiẹ̀. haba hmm. ẹ̀ẹ́dẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé lọ́kọ̀ pọ̀ ìwọ àtòbìnrin ẹgbẹ́ rẹ lọ́kọ̀ pọ̀ àmọ́ wọ́n fi nǹkan kan jù lọ ọ̀dẹ̀ fi nǹkan yẹn dààmú ẹ̀ ìjánu ń bẹ lọ́wọ́ ẹ ìjánu ń bẹ lọ́wọ́ rẹ nítòótọ́ bóyá yà á lé bóyá yà wò ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ a fi ìjánu lẹ́nu tó bá fẹ́ lọ́wọ́ ìjánu àyè kan ìjánu ọlé kan ìjánu ẹ̀dá kan yóò fi lẹ́nu tó bá fẹ́ lọ́wọ́ bàbá fi yí ọ lọ́wọ́ má sí lò ìlà tàwa dùn. wàlá tẹ́mùsì fáwọn kọlà àrùdí ìlà tàwa dùn. ẹjọ́ ń kẹ́kọ̀ọ́ pọ̀ ẹjọ́ ń kàwé pọ̀ ní skul ẹjọ́ máa sùkúù ọ̀dẹ̀ láǹfààní kan mẹ́ẹ̀bá tán yòókù jẹ́ tó bá wọn headmaster wọ́n láìkì rẹ̀ àwọn ọ̀gá skul láìkì rẹ̀ ọ̀dẹ̀ lọ kó bá àtẹjọ́ ń kàwé àbà. wọ̀lá tẹ́mùsì fọ́ọ̀kọ̀lá àrídì ìlà àtàwà dọ̀á fàkámọ́ta àtàwà ọ̀hún ọmọ mẹ́ka àrífà ọ̀hún fàkámọ́ta àtàwà ọ̀hún ọmọ mẹ́ka àrífà ọ̀hún. ẹjọ́ ń kí pọ̀ ìjọ ń kí ó pọ̀ lọ́dọ̀ àfa kan náà bọ́lọ̀ ń ṣe máa ṣayé nìyẹn lọ́lọ́ ń bá gbẹ́yẹ rẹ fún ọ nígbà láìkì rẹ làwú láìkì rẹ àwọn àfa láìkì rẹ ọ̀gbọ́dọ̀ fi bá ti kéjì ẹ jẹ́ o nígbà tó bá kú wọn nìkan àti wọn ẹ̀yà kúmúlà mo fẹ́ é sákèsì torí ti bá ń ti bá ń lọ yẹ ká máa jẹ́ gbọ́ àmọ́ ẹ̀rù ń bà mí tí n bá sọ̀rọ̀ yìí tí n bá gbọ́ pé mi mọ̀ sọ wàhálà ni kí lẹ́ni tá a fẹ́ sọ̀rọ̀ fún ọ sọ jàmá ẹni tí ó fẹ́ sọ̀rọ̀ àsìlẹ̀ fún ni tó yẹ ẹ̀rù ń bà wọn tó má mà kó lò ń sọ kí ni òbíjú pé fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà sọ̀ntọ́ sọ bẹ́ẹ̀ bá rí nǹkan sọ ẹn tó fẹ́ sọ ni pé àǹkọ̀rẹ́ ẹ kíyè sára o ẹ kíyè sára nítorí pé ẹ̀yìn ṣèédù ọmọ amúrù bẹ́ẹ̀ bá sí nílé àbí bẹ́ẹ̀ bá ń bẹ nílé nǹkan kan tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó ẹ pé lódodo ni nǹkan bá ṣẹlẹ̀ tó fẹ́ fi tún lé kéwù ṣe kọ̀sáburú ń bẹ̀ kódà bí ẹ mọ̀ pé wọ́n lọ sọ tí wọ́n fẹ́ gbógun tì ọ́ ọlọ́run ó dùn tì ọ́ wọ́n lọ fẹ́ kó bàjẹ́ amọ́ ò ṣẹlẹ̀ torí ọlọ́run. ìní ah! wọn ń sọ yìí. lọ́hàkọ́rọ̀ wọ́n nítorí pé ń tó jẹ́ òsè pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ o ọ̀kántà tàà kọmún ọmọ mẹ́ka arúfà ọ̀rọ̀ ọ̀kántà tàà kọmún ọmọ mẹ́ka arúfà ọ̀rọ̀ àwọn tó ń bẹ lábẹ́ ẹ̀pẹ̀ tí wọ́n ṣẹgbẹ́ rẹ̀ nígbàtí ń bẹ láyé ilẹ̀ ń bọ̀ wá mú wọn náà mì وإن كنت ذا عز وحرص ومنعة فكم مات من قوم أموم كأمنع فكم مات من قوم أموم كأمنع أفاتني أيما وإن كنت ذا عز ó lè wàhírísí ìwọlọ́bà ìlú wà máa ní àti ìwọ ni gọ́pùnà ìlú ìwọ lààrẹ ìwọ ni baálé ilé ìwọ lọ̀rọ̀ rẹ jẹ́ káólú mọ̀kìbóòlù ẹni ẹ bá ti sọ wà á rántí pé àwọn kan ti kẹ́lá pé tàmí kọ̀ọ̀mí ní òun mi àmúnà òun. Ah, فكم أنت من قوم هم منك أمنعون ẹ̀kàkánná ẹ̀kàkánná tí a dàbò democracy lójú tí gbogbo aburú yòókù wá sápamọ́ sábẹ́ òní péjọba ah, tiwantiwa ni àbíkí wọ́n yí fún wa pé ìjọba tiwantiwa ni pé ẹ̀dá àyànjọ kájọ máa ṣe ìjọba ntẹ́ ẹ bá fẹ́ láàmọ́ ṣe kí ni láàmọ́ fẹ́ síbẹ̀ sì ni wọ́n ń ṣe. tí wọ́n tí wọ́n lẹ́nìkan ó ṣe mistake ńgbà tẹ́nìkan mistake ńgbà pé lẹ́yìn lílọ Rasul sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ mọ́ òun nìkan lọ́sàdéhùn pé kò ní ṣiṣẹ́ ọlọ́run ọ̀dẹ̀ ṣe wà déhùn yẹn fẹ́nìkan ṣáájú tiẹ̀ rí òun ò sì ṣe fẹ́ lómi mọ́ ọ̀dẹ̀ ti lọ ṣùgbọ́n dani abẹ́gbọ́n abọ́gàá tí ẹ bá ṣe mistake ẹjẹ́ òkìní yìí ká sì padà ibi ibi yìí ọmọnìyàn nìyẹn ọ̀ tíyàn bá se mistake tí ọba gbà láàárọ̀ jama nígbà ọba dalẹ́ yóò wáwọ èèyàn pé kọ́hún sọ fún apadà pé òun gbà pé mistake ni kálukú ti lọ sùn. Allahu akbar. wọ́n lọ àwọn onítàìmù láti gbọ́ kankan mọ́. àwọn ẹ̀kọ́ sọ pé bọ́ọ̀wọ́ ọkọ̀ tí wọ́n ti kọ́ ti ń bọ́wọ́ yìí pèmí ní ọ̀tàkú làárọ̀ ọ̀sẹ̀ ìpọ́n kálíwá lọ sùn lálẹ́ wa ní ẹ̀ máa bọ̀ láyé máa hàn. bàbá jẹ́lẹ́sẹ̀ àwọn kẹ́kẹ́ láti jù ọ lọ wọ́n bẹ̀rẹ̀ abẹ́ pẹ̀ ilẹ̀ ti mú wọn mi. nígbẹ̀yàn darí àwọn àlùfáà wọ́n sọ èèyàn mẹ́rin péré láyé kò dẹ̀ látakò ẹnìkankan ọ̀takò pé kò rí bẹ́ẹ̀ mẹ́rin péré láyé méjì mùsùlùmí méjì káfìrí àkọ́kọ́ ti mùsùlùmí anáni wàásù Sulaiman alayhi salam. péyàn darí gbogbo ayé lẹ́ẹ̀kan náà níjọba rẹ̀ ọ̀darí ayé tẹ̀kọ́ ni pé eh, ẹnìkan tó ń bẹ níbi kan hmm. ẹni náà tó ń ṣe kínní kan sẹ̀wọ̀n pé ní ìsìn ìbá amẹ́ríkà bá ń pè rẹ̀ ní adarí ayé irọ́ nípa sẹ̀gbófin tiẹ̀ ká ń lo nàìjíríà bíbá yìí ńgbà náà kò rí bẹ́ẹ̀ yẹn òfin kan náà ni gbogbo ayé ń lò. ẹnì kejì sukọ́dìrín ọ̀darí ayé gbogbo pẹ̀lú ìjọba rẹ̀ nìkan. nígbà tí ọ̀wá tún ní sírù yẹn mọ́ láyé ẹni wo ni ó tó wá wà láyé tí ó pèrè ní mùsùlùmí tí a kò ń jà darí tẹnu òní ká àwọn yìí tó ti bẹ́ẹ̀ níbo ni wọ́n wà ọ̀bẹ lábẹ́ ìpẹ́ káfíìrì darí ayé fíráúnà ìjọba rẹ̀ ẹnìkan ò tó dúnbì kankan mọ́ ẹ lọ́ọ́ pa ẹ lọ́ọ́ pa ni kò sí pé ẹ pè lẹ́jọ́ ẹ̀yẹ gbọ́lé ọlẹ́ ah mẹ́ẹ̀sì ni nàmúrúsù kọ́lọ̀ lánàá méjèèjì dáadáa kọ̀ọ̀kan yẹn àmín tó ń ti bẹ́ẹ̀ náà níbo ni wọ́n wà ìbáyé ti gbàgbé wọn ní a bá wà ká ṣe pẹ̀lẹ́ nítorí ṣẹlẹ̀ ni pé wọ́n kí wọn kú délé ń tọ̀ dọ́kàn dá ẹ̀kú délé wọn o nítorí ọjẹ́ ọjẹ́ ni eré ọjẹ́ ni ibú o májárí bẹ́ẹ̀ yẹn tí ó ti yẹ pé ìkílà ní kílà níjọ wo ntọ́wẹ́jẹ jọ pé wá sí ẹ̀rí jẹ̀mí á lópe o. ويوم نحشرهم جميعا ọjọ́ bá kó gbogbo èèyàn dìde ẹ̀fà wá gbọ́n tí ó ṣẹlẹ̀ ìjọ náà. ثم نقول للذين أشركوا. ọlọ́run ní ma wá sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n mú nǹkan mí mọ́ wa. aina shurakaukumul ladhina kuntum tazumun. ẹ̀rí ẹ̀yẹ́ tọ́lọ́mọ fi wọ́n ṣe ọlọ́wà nítò àwọn èèyàn tẹ́ tó ń pè mọ́ wa nígbàtẹ́ ń bẹ láyé àwọn dà ah, àwọn àwọn dà kìí ṣẹlẹ̀ àmọ́ ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ nu jàmọ́ ní ọ̀kan bíbà yìí ntí ọlọ́run sọ yìí ayé ní ìní ti máa kọ́ ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn kan tí bá ń lérí fún yàn wípé kọ́ máa hùwà àbàjẹ́ máa ń ṣe lọ máa ń ṣe lọ wàhálà ìtọ́ba yíwọ́ tán èyí rí wọn pè mọ́ ìyẹn ni kó sọ sí ìyẹn ni kó sọ sí yorùbá pọ̀ wọ́n ní fẹ́ bá rán ẹ níṣẹ́ ẹrú àmọ́ kékeré yóò mọ̀ túmọ̀ owó yẹn. o ṣe yorùbá máa ń sùn kú. o ṣe yorùbá máa. Ah, tí wọ́n bá rán ní iṣẹ́ ẹrú àfi tó máa jẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé àwọn kan bẹ́ẹ̀ ń dọ̀hún ẹrú ni wọ́n kò wá síṣẹ́ tí wọ́n lè rán ẹ̀rú torí pé bá bá kú kò sẹ́ni tí ó sọ̀kún ẹ̀ bàbá àlúpa èyí sọmọ ẹnìkan kan ọmọ ẹnìkan ọmọ kan tí wọ́n rí lójú ogun tí wọ́n lò lẹ́rú ni tí wọ́n lùpa okú náà nù ẹnu àwọn yòókù tí wọ́n jẹ́ rú yòókù ni wọ́n fi nù ni pé ẹ bá tẹ okùn táwọn ẹ àwọn ò yòó sí ọparí náà nìyẹn tí wọ́n fẹ́ ránṣẹ́ tí ò dá tẹ́pẹ́ bẹ́yàn bá lọ bẹ̀ yìí bọ̀ wọ́n à wọ́n wá ń sọ fẹ́rú náà pé wọ́n náà ẹ̀rù ti rán ebi wọ́n ń jẹ́ lọ́dọ̀ wọn ní bọ́mọ ní ẹbí àti bí ọ wọ́n lẹ́rú náà ní baba ọ̀nà lójì ìwọ sì fi tọ́ mọ́jẹ́ wọ́n mọ́jẹ̀ṣẹ́ bú mẹ́ bí wọ́n fẹ́ kí wọ́n parẹ́ ni wọ́n sì para rẹ̀ rẹ̀ ọba sì dọ̀hùn òfi kó fi tọmọ jẹ kọ wá kò ti fi òyìn lọ́ra pé baba ní kí ẹ fojú kà wọn o pé kẹ ẹ sì dákun kẹ mọ́jẹ̀ ọ̀pẹ́ o wọ́n sì ní tẹ́ bá ń bọ̀ kí ní òǹkẹ́ mú lọ́wọ́ o bẹ́ẹ̀ ni tẹ́ sọ yìí pé lọ sọ fún pé owó ọwọ́ rẹ̀ tí kò tí wá sọ fún wa yìí pé kò sọ pé ìyálàyà rẹ̀ kí láyé fọ́ ìyálàyà ẹ̀ pé bàbá ńlá rẹ̀ tí wọ́n bá bí dá kọ́mọ́ fi lé ọlọ́bọ̀ ní ìsìn tí wọ́n bí ọ̀dà kó náà wá dán hmm. tán wọ́n nàrétì ìbáhùn wọ́n nàrétì ìbáhùn kàrò lè bá pé wọ́n ní kí n sọ pé tẹ́lá bí yàrá jà yìí dáa ah, ó ti lọ àti bàbá wọn lè forí fa ọmọ àti ẹ̀kù ní ẹran iṣẹ́ báhùn ní àbí kan bára ní ń sẹ́ ẹrú wọ́n sì ní gbàgbà kan ò sí àfẹ́ tó ń tọrẹ ẹ wò kéyìn wọn jẹ́ tàwọn tí ń bẹ nípò hmm tí wọ́n lè ròyìn dáadáa ní kẹ́fípà nǹkan ní ti wọ́n kí wọ́n sí pẹ̀lẹ́ àwọn tí ń tì wọ́n yìí ipa yẹn ipa wọn ò ní ka mọ́ sọ́ka mọ́ nísìnyí wọ́n ń kọ nìkan kì í lu wa nísìnyí wọ́n ń pẹ nìkan ló bóyá ẹgbẹ́ okùn ẹni tẹ́ ń dá ìjọ tí wọ́n ti ń gbórúkọ tí wọ́n ń dá yìí wọ́n èdè akọ èèyàn méjì mọ́ ẹnìkan oṣù náà wọ́n dá akọ̀ sọ́ọ̀sì ni ó ní ká ń jọba ṣébù mọ́ alẹ́ ìṣìmọ̀ àròfin òsì ń bẹ̀ sáwọn mínísà àwọn kọmíṣánná sẹ́wọ̀n òsì ń bẹ̀ mm. sáwọn kan àwọn kan tí wọ́n jẹ́ pé lọ́sàn lóru wọn jọ ń sẹ́wọ̀n òsì ń bẹ̀ sẹ́wọ̀n òsì ń bẹ̀ àwọn àdìváísà àgbákejì òsì ń ẹ babaji màbí kọ́mọ́tàn rẹ̀ hmm lẹ́gbàkùn sí eh, ẹ̀ kọ́mọ̀tà rẹ̀ ìwọ ọkọ̀ ẹnìkan ní à ń kéèkì gbé ajímà bí ah, ah. ó lè ṣe lọ́hàkùnmọ́rù kò ní dákọ̀ wọn ó ní kọ́ fẹ́sọ̀ sí ìkójórí ìwọ̀n pè gbogbo ká máa fi ìbò kan tí ò ní làákà inú àsìkò ìkọ́mọ̀ gbogbo tí ò sí làákà ibẹ̀ kò ìṣòwúrò ní ìsìnmọ́ yóò bá láyà máa sọ Yorùbá tó kún láwọn sọ àgbọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ìbò tí onílàáká iná ìbò onílàáká iná bí bàbá rẹ̀ bá dúró yìí ni bí ìyá rẹ̀ bá dúró yìí ni bẹ́yàn méjì bá dúró yìí ni bẹ́yàn bá pọ̀ yìí ni. ọ̀pọ̀ yìí ni bọ́lá ọwọ́ eléyìí ò kékeré padà sí yìí wù bá náà. abẹ́tẹ̀kẹ́ máa ń lóyún nígbà ọ̀yọ́ bá tẹ̀ èbò tí ò ní fún nú tí ò ní fún nú ajé èbò olè máa sọ Yorùbá tẹ́ fún wáyé bá gbọ́ ẹ̀yin bàbá mi inú wọn dùn ẹ̀yin ìyá mi inú wọn dùn àǹtí mi inú wọn dùn àbúrò mi inú wọn dùn à ń lo yù lálùgà bí gbẹ̀yẹ ọ̀rọ̀ yù lélẹ̀ ti mẹ́lẹ̀ àbí kẹ́yìn kẹ́yìn padà sí bí èdè tó ń lálùbáríkà èdè òsì èdè ránù tí ò jẹ́ lọ́gbà kankan nú àmọ́ wáyé ìpè mi bá ti fẹ́ yíwọ́ àwa níjọba àwa àjọba ìlú dẹ́dùn jìbá ṣe pẹ́tọ́ lọ́run nìtọ́ lọ́run sọ́yẹ kéèyàn èèyàn bàbá jẹ máa pọ̀ wá sí ṣé ọdún ilẹ̀ kápọ̀ wá sí tí bá pẹ́ ọlọ́run àjẹsọ lọ́run ibi ilẹ̀ wá yìí ilẹ̀ wá yìí ẹ máa bẹ́ẹ̀ ṣe dé bífà gbogbo ẹlòmíì ti máa gbọ́kọ̀ wá lẹ́sìn ẹsẹ̀ lórí wa kò sí kòtò kàdà mọ́ ṣùgbọ́n àmọ̀ pé adákùnjọ́ kan bó dùn bọ́ kan ẹ̀yà lọ́gbọ́rọ̀ ọlọ́run kéèyàn tiẹ̀ ó sàárè ìsànú wa yóò tẹ̀ẹ́sẹ́ nì yóò ṣe hìlù lágbàrọ̀ náà lánàá ńgbàtà sọ̀rọ̀ bó ti yẹ ká sọ ipé ẹsẹ́jà sàdúrà kọ́nà ọ̀tọ̀ sọ́nà nítorí àwọn àdí kan àwọn àdí ọ̀nà òjú pé ńgbà ó ṣèjọba àkọ́kọ́ tàbá sàbòsí èmi bí ẹnìkan ń ta lérò tèmi ò lérò ló ṣe nípa Islam mi lérò ẹ̀ hmm tó lẹ́yìn alérò ẹ̀ sí níjó ní tí wọ́n dépò wọ́n ò ṣe káfọ́kọ́ bò kó ọ̀run láti rí káforúkọ bò kó ọ̀run láti rí àtòkú ayé tí bẹ̀m̀bẹ̀ náà tí ò sì rí ara bí káàkpá wọn tí wọ́n ọyẹ àwọn ẹlẹ́yìn wọ́n ṣe wọ́n ò ṣe ọmọ gáì ọmọ gáì kan ọmọ akátá la máa dìmọ̀ bí sí kò gbé bí ilé ìbò gbé dàgbà ìmì yíò yíò ló gbódàgbà ọlọ́run tókè sí pé kèsì fọ́ọ̀tì ẹ̀ ìwẹ̀ ìwà wíwẹ̀ ní máa wù wọ́n sì ní ló dìbò wọ́n ní lọ́fẹ́ dìbò ó sì wọlé àpò ọlọ́run sí kèsì pa tó ń pọ̀ báyìí o nígbà tá a sì rí ní bá sì ń ṣe ń tá àretí ìjáàbù ó fún wa ìjáàbù ó fún wa kájú àfọ̀ afọ́bìmẹ́lẹ̀ fáwọn mùsùlùmí ojú mi mẹ́rin tí sọ̀nà kan sọ̀rọ̀ méjì pé oníjàábù ń ṣiṣẹ́ ìjọba ẹlẹ́yà wọn sẹ́ni ọgbà ìjọba bọ́bá níbo lọ́wà ìmọ̀ débẹ̀ ìgbà ẹlẹ́yà ẹ̀kọ́ kí mi ń jọ ti mọ́ kọ́ rí ó sì kí mi kẹ́ ní mà ẹ̀pẹ̀lẹ́ gangan ó èmi náà sì bọ́rọ̀ kan lọ skul ni mo lọ yánjọ́ ra ọmọ lè kí ó sùkúl ni pé ẹ̀yin tíṣà tí ẹ bá fẹ́ wàhálà wẹ́dí ma yọ ọmọdé ọmọ tiwa ọmọ àdàbí ma yọ̀ǹda wọn ní sùkú ń parí lágo méjì ọ̀dá wọn o ìwà wọn mọ̀lẹ́kẹ́ wo ṣùgbọ́n lẹ́rọ̀ o ìmọ̀lọ́ yẹn jíjọ́ náà ọmọ wa ń gbájú nígbẹ̀yìn níbà mi lọ rí wọn ní kankan máa tán ní ewúrẹ́ yìí náà wá sí o ó níbi mo wà bàbá kí ló ń ṣe ń bí ó ló ń ṣiṣẹ́ ń bí ẹlẹ́à níjọba máa rí pé ẹni tí ń bẹ́ńbẹ́nu ó tún wù náà. kásìtì wí kátó fọ̀ agbọ̀ pé bẹ múra ibẹ̀ ni múra ibẹ̀ ni múra ibẹ̀ ni àwọn ọmọ bá ń gba láti pé kà ní bá ń gba ọmọ fi kó fi kó jọmọ nù jọmọ. ló máa bẹ̀ yẹ. àwa máa ṣe nǹkan kan àwọn tí wọ́n ju àwọn lọ àwọn tí wọ́n ju àwọn lọ nígbà tá à ń bẹ lọ́mọ àyè pé ara fún wọn. nígbà mo bàbá Arẹ́dùgbò èsì ọmọdé ní òjò sínú lórí ipò ní lórí ni ní kí lọ lé wọn fún kankan lẹ́yìn ẹ̀mẹ́ nípòdélé wọn pẹ̀lú ọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta àtọrọ ẹbí mo ní inú gbèsè ayé tí bàbá fi láyé bàbá dáadáa sí ni wà kì í sáfà àti máa ń a aláǹfààní ká lọ lé wọn lọ́nà kan àbọ̀nà mi kódà ẹni tí ìṣolóṣèlú tọjọ́ ọmọlúàbí tọjọ́ náwó náwó fẹ́sìn a kì í lọ lé wọn àwọn àfáà tí wọn kó abẹ́yẹn ààrẹ wa ṣe kọ́lá ọlọ́mọnìkẹ́ àmín orí gbogbo ẹ̀yin mùsùlùmí ní ẹ̀rọ bá sì gbà kí mo fi ń bí bàbá léèrè ọ̀rọ̀ mo ní bàbá ń bá dé wọ́n mú ẹ̀yìn ìbálẹ̀ bóríjà lẹ́yìn níjọ́ náà ọbànjì tọ́jẹ́ mínísà ọwá sí ọ̀yọ́ sèṣì níjọ́ náà arúgbó eléwì lọ́yọ̀ọ́ tó nàjẹ́ míní gbákejì mínísà ọwá sí mímíkì níjọ́ náà wọ́n jọ jókòó wọ́n jọ dé ńgbà kẹ́nà ni mo ti sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n dé mo fẹ́ gbé ju spíkà lẹ̀ ni wọ́n wọlé mo ní ẹjẹ́ kí wọ́n dé náà mo sì dé akí wọn aṣàdúrà fún wọn bàbá rẹ ẹ̀kọ́ àbọ̀ mo fẹ́ bí kú ẹ̀sẹ̀ kan wọ́n ní béèrè kwẹ́sàn ni wípé ǹjẹ́ ilé tẹ̀yà lólówó ah bàbá ní rárá o ó lẹ́gbàá ẹgbàá bàbá ẹgbàá o mo ní tẹ́ pé ẹ bá lọ tíkọ́tíkọ́ ń bá sọ fún yín pé ẹgbàá torí pé bàbá ti ń kọ́ sọ yín báyìí ìbàdàn wọn bí wá sí agbájúmọ̀ àwọn kan agbájúmọ̀ àwọn bàbá kan tí wọ́n sọ fún wa pé bàbá olówó ni wọ́n ń bàdàn ànídàkọ wọn àmọ́ olówó wọn kọjá pé kódà wọ́n wọ òwe ìyẹn lówó dé wọ́n wọnú òwe Yorùbá wọn máa fi wọ́n pòwe owó wọ́n kọ́ máa yókù. mo ní àwọn ọmọ bàbá òun pẹ́pẹ́ ń bálẹ̀ yín ni àbá sọ pé bàbá kan lè sọ̀rọ̀ lówó bàbá òun mi yín yẹn lẹ́yìn omi nǹkan yìí náà lè sọ wọn yí lọ́wọ́ báyìí báyìí náà bàbá ní à ọlọ́lọ́ sùkúrù náà mi àmọ́ ah, tó ń gbà náà iye ìyàtẹ́ gbọ́ mo ní bàbá àwọn àfa àti ndélé yín ìwọ̀n tí wọ́n sọ fún ilẹ̀ṣẹ̀ mọ̀ yìí èèyàn rẹ nìyí wọn ò sọ̀rọ̀ fún ìjùlá ìlọ sàlẹ̀ máa délé wọn ká máa sọ bẹ́ẹ̀ yẹn ń ta gbangba mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ sọ ti bàbá bóde bàbá báyẹ̀ bódìjà mo ní báyẹ̀ bódìjà lọ́jọ́ kó yìí kọ́lọ̀ ń jẹ́ kí ọlá yín ọpẹ́ mo ní mo délé yín lẹ́ẹ̀kan rí ẹ̀kan náà ẹ̀dẹ̀ lé mi lé yín mọ́ ẹ̀kan tí mo délé yín náà lẹ́ni mọ́dẹ̀lé yín mọ́ o àfàgbé ni mo ní dáa máa nǹkan fi lé nílé wọn rèé o mo ní mo délé wọn ọmọ kí omi lọ́lọ́rọ̀ yanjú lọ́dọ̀ àrẹ àṣekọ́lá wọn wá ní balẹ̀ bódìjà ni yóò bá sọ̀rọ̀ náà tí e gbọ́ ọmọ kémi dẹ̀ wá bá mi pé kí n kí n bò lọ ọ̀dọ̀ balẹ̀ bódìjà tó bí ṣe máa ṣe é sí wa pé tabapàdé máa ń wá lé rẹ̀ ní gbogbo àwọn èèyàn sọ̀kalẹ̀ kan máa sọ̀kalẹ̀ ọkọ̀ máa bàbá ń bọ̀ àbáyí nígbà wọ́n dẹ̀ tó yẹ kémi nìkan mú ní ẹ máa lọ kò sí jọ́sẹ̀ lẹ̀kùn ní ṣé wọn yá àmú mi lẹ̀bi kò sí wàhálà lórí bàbá ṣé súnà pé kájẹ ráìsì mo ní súnà ọ̀tàkù ráìsì àtẹ̀wọ̀n ráìsì ni ọba nìkan lọ gbé àpò ráìsì méjì sẹ́yìn mọ́tò ń ta ní ẹnìkan bá dé ló gbé pólíbáàgì pólíbáàgì dúdú onítẹ́ náírà yẹn ló bá gbé dé ọfẹ́ ẹ̀kún dé lájì owó ló kú bẹ̀ wá nìkan àlejò ní bàbá ṣùgbọ́n ẹ̀yin nìkan ló ń ṣe lálejò ẹ̀yin nìkan só ló ṣe lálejò bàbá ilé epo ọ bàbá wàm ẹ̀mẹ́mẹ́jọ náà o ọ̀parí ọ̀tán ń gbà bọ́ọ̀lẹ̀ mú ẹwọ ẹ̀yin èèyàn bá fún mi lówó o. olówó lọ́dá ń dúró sí o ó sì fún o láàrin yẹn ń ọkọ̀ yìí o ó sì ní wọ́n lọ gbé páàkì òróró gálọ́nù òróró tí páàkì mẹ́fà mẹ́fà ń bẹ ẹ̀ gbé páàkì méjì sẹ́yìn ọkọ̀ o àfikún ní eh, lẹ́yìn náà ọlọ́run tún pé kí n débẹ̀ lẹ́yìn a bá ti ń délé yín a bá ń dòdò ẹnu àìdélé ẹni tí ọba yénu wa tọ́jú ọgbọ́ yí àìsáfọ́dọ́sẹ̀lú ṣẹ̀gbọ́ a kà ń sọ ọ̀rọ̀ támájú jẹ̀bi ọlọ́run lára rẹ̀ ní àgbọ̀dọ̀ tó fi gbádórí ọlọ́run mọ́lẹ̀ lọ́ba tán kò dẹ̀ sọ pé kọ́ wá ṣàìdá kámọ́ wàá sọ kò sọ bẹ́ẹ̀. àbáyọ̀ tọ̀rẹ́ débẹ̀ pàpàjọ́ ẹbẹ̀ kọ́lẹ̀ sí. ibẹ̀ ah. ìtọ́fẹ́ ṣe yìí ebe àwọn ọlọ́fẹ́ fi nǹkan ṣe jù ebi ń ta fi ròyìn rẹ̀ ebi ń lọ́fẹ́ ọ̀rọ̀ kan tí wọ́n sọ ń gbà náà tèmi ọ̀gbà tán ebi ìfẹ́ èmi sábà gbọ́rọ̀ òkèèrè gbọ́ ebi ń lọ́fẹ́ dòdòdò yìí ńgbà tí ọ̀fọ̀ aníjà mo wá ń sọ ń bì kan mọ̀ ńlára máa ẹnìkan pé mi sẹ́yìn pé bàbá ẹ̀ mọ́ dára wọn pọ̀ àdúrà kọ́lá ajímọ̀mí kọ́lá àdúrà jáàbù mo ní àyè ọlájímọ̀mí kọ́lá àdúrà jáàbù àìsíkọ́ àdúrà ìjáàbù àìsíkọ́ lánàá ó ní ló ó sọ bẹ́ẹ̀ oníkò láàká ìdúbẹ̀ mo ní ọ̀dà ẹni akọ́ǹkà tó ṣe òun náà fẹ́ ṣe ní bọ́ọ̀pì náà ló tiẹ̀ ní ó ṣe ìbọ́dàgbà láti ṣe ṣé àwọn tó kọjá lọ sẹ́yìn òwòrẹ́ nígbà mọ̀ràn ni sẹ́yìn lọ́kọ́ lọ sí láyé ńgbà tí wọ́n ni ṣé wọ́n gbọ́ ni òun ló ṣe. àmọ́ ní ìsìn ọ̀rọ̀ fẹ́ dòdòdò ṣé ńgbà tí kiri ọlọ́gbà sukú padà ṣé wọ́n ya ìdáàbò ló ń bẹ̀yẹ mọ́ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́pẹ́lì kọ́ bá wá kúkú tá àdúgbò bàtí láyé mọ́ sọ́lọ́n kò ń bẹ̀ ni kókó ẹ fún owó sọ́lọ́ rẹ̀ o pé àbá kan lè sẹ lókè pẹ̀ yìí lọ́yọ̀ sètì yìí ìyẹn kọ́ kò lè sẹ láyíláyí pé sùkú ọmọ náà tún yóò padà kò lè sẹ láyíláyí. ó tan rẹ̀ ni. seventy five ẹ̀yìn eh, 1975 eh, náà ti ẹ̀yìnà tí kí 75 yóò lè sanwó fún gbogbo ẹni tó ní sùkúù jọ náà wọ́n sanwó fún gbogbo wọn wọ́n ti gbowó lọ ìjọba ti á náwó sí ah, ah. wọ́n kọ̀ mísà wọn ẹsà fájìmà bí gbàgbé máa gbọ́ràn iye orí ilé ògbé mùsùlùmí yìí pé kọ́mọ̀bòjú kọ́mọ̀bòjú kéèpé mùsùlùmí ọ̀dà náà gbogbo àwọn òṣìṣẹ́ ní ìsìn tí wọ́n jẹ lówó rẹpẹtẹ ṣé màmá fún àwọn aládàáni ní ìsìn sáwọn ni ọ̀sẹ̀ wo wọn. àwọn ogbó ìṣẹ́ mi ni wọ́n ogbó ìṣẹ́ mi ti wọn ni. ìmọ̀ ntẹ̀ wí yẹn mo fẹ́ kẹ́ làdélẹ̀ wọ́n ṣe kí ni. wọ́n gba òṣìṣẹ́ mi náà. irú àwọn owó sì gbà. àwọn tí wọ́n àwọn tí wọ́n yọ̀wù jìbìtì náà ni táwọn fẹ́ sanwó tí fún wa ẹrù rí o gbé kọ́dá o kọ́dá o ẹ̀yìn lábala bẹ̀yẹn ìta tàrí nìyẹn ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون wọ́n ní a máa wá sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá jẹ́ nìkan ó ti àwọn lu ọlọ́run ọlọ́run máa béèrè àwọn dà ọ̀dà náà ń ta fi yàgbẹ́ nìyẹn o nta èèyàn mélòó ni à ń pariwo kí ní ìsìn yìí lọ́yọ̀ sí ó nìkan nìyí àwọn kan sọ pé ó ti ń bẹ̀bẹ̀.

wọn kígbe tẹlifísà nígbàtí àwọn àgbẹ̀kọ́yà tí a ń ta kábàkábàkábàkábà lọ́ọ̀dọ́ àwọn àwọn mọ́pá um, polisi ayé mọ́pá polisi ìjọba àgbà náà ìjọba ológun tí a lọ ìdó lọ pàdé àwọn àgbẹ̀ tọ́lọ̀ ń wá ara àgbẹ̀ lọ́wọ́ fúnra Adébáyọ̀ gọ́fúnra adébáyọ̀ tí ń bẹ́ ń jọba fúnra ẹ̀ ló wá sí dò tí gbogbo àgbẹ̀ wá pàdé òun fúnra ẹ̀ gbangba ọmọ pàgbé òní wo tẹlifíṣàn àpàdé wọn ń aṣọ ológun bínú àwọn ní ọjọ́ ẹ̀dáko ẹjọ́ ẹ̀dáko ẹjọ́ ó ní ìjọba olóńgbélé yìí ni o olóhùn lórí o yorùbá yorùbá báyìí lè ju òun nìkan kó bá wọn. tó ń bá gbóònú sí ìjọba ẹ̀yìn ló ń padà bọ̀ wá bá ẹgbẹ́ náà mẹ́rin bá ń bẹ lórí ìjọba tí bá ń rọjú wọn wọn ṣé kò ní kó ń bẹ̀ mọ́ ni. ṣé a máa gbọ́ huruhuru pé ń bẹ̀bẹ̀ síbẹ̀ láti máa gbọ́ huruhuru pé ń bẹ̀bẹ̀ àjábọ̀ orí rédíò tẹlifíṣàn kọ́ máa sọ̀rọ̀ fún ẹ̀ ṣé ńgbà tá a dìbò fún wa ṣé wọ́n ránṣẹ́ sí ó tún wá ọjí sí máa bí ọjí níbi ọgbẹ́ ìsàpéjọ ẹ̀sìn ní nídò nídò ẹjọ́ ohun kọ́rọ̀ wà lè jọ lọ́wọ́ bá ní kọ́ ọmọ so àfẹ́ ṣubú ẹ̀ àmọ́kò náà má pàparí aráàlú àfẹ́ ṣubú rẹ̀ àmọ́ kó náà má wà kí kálukú ó parẹ́ àbà kálukú òru oṣù gbà kálukú òrí bí lọ́wọ́ ọmọ sì tún lọ sùkú kálukú ń dùnnú pé ọ̀la wa nìyẹn táwọn bá tiẹ̀ lẹ́kọ̀ọ́ bí si ọ̀bá là ọmọ inú rẹ̀ ó là ẹ̀tún ní kó túmọ̀ lọ sùkú mọ́. sásìkò yìí tiẹ̀ nínú yẹn yẹ kò fẹ́ ká dáńgbà kankan o ṣùgbọ́n sásìkò yìí nígbà tí tí ìbá bá kú lórí wọn àbí dágbà tẹ́lẹ̀ tó lámbẹ́ láyé o àbádé gbogbo lè kú ẹ ikú ẹ̀lẹ́yọ ọlẹ̀ yìí o àlébù kama lọ́gà àlébù awo rì kama lọ́gà se ọ̀fẹ́ ní bàbá wa ni ni ogun tí wọ́n á nínú ìsìsí ọ̀yọ́lẹ̀ ní ìsìn tàláàfíà sùn ní ìsìn tàláàfíà sùn ọlọ́run àti dá ọlọ́run àti dẹ́fẹ́jọ́ wọn sùn síréètì yìí àfẹ́tì àti ìfẹ́fẹ́jọ́ wọn sọlọ́n síléètì ṣùgbọ́n ààrẹ dábìá sùn báyìí ló bá ń bẹ láyé sí bá ara rẹ̀ wọ́n sì lọ́wọ́ bá ilé ẹ̀kẹ́ náà ni ọ pé ah bọ́ọ̀rì ẹ̀ kí náà ń pè ọ́ ṣáka àfẹ́ bá mọ́ àfẹ́ bá mọ́ wọ́n sẹ́sì bí dáa àbí àdìsẹ́kọ́lá kọ́lọ́ máa ń kẹ́ ìgbà tó wọn lálàfíìsù mọ́ lòun tó wá lè ṣe dá irọ́ nípa lóyíwọ́ yìí o aláfíìsù ni òsínmọ́ lóyíwọ́ yìí o babógun òsínmọ́ lẹ́yọ̀ ṣe ìtìmọ́lẹ̀ fún ẹgbẹ́ lọ́dà mí yìí o ẹni tí bá ń ṣe jọba ògbóró jẹ́ kó náà ni wọ́n máa pàṣẹ. kálukó òrò wọ̀ nílé sọ́fù ó ti dà ó dì nìyẹn lọ́fẹ́ yíwọ́ yìí ebi bára ayé bá rí bàbá adédùgbù láyé lásìkò yìí àbí àtikọ́lá bá pé ẹ̀yìn aráàlú ẹ̀ ṣe sùúrù ń bà sọ̀rọ̀ sáàkọ́kọ́ ní mumi sí yẹn náà ẹ̀yẹ ìyá ilá àkọ́kọ́ yẹ bí ó ti ẹ̀gbọ́ bí ó gbọ́ akọ̀mùsẹ̀ pé ṣíṣe àkà ni ẹ̀kọ́ tó bá ń àjọkọ́lá ń yíránṣẹ́ sí ni nígbà tó àríjọkọ́lá pò láyé tó náà sáré lọ ọbẹ̀ ilẹ̀ ilẹ̀ ìgbójọ́ kò ilẹ̀ lẹ́tọ́jọ́ ìyá àjọkọ́lá ti lọ tó ti pò láyé àti ìwà kó lọ ó mi pé ó ṣàlọ àti ìmọ̀ kọ́lọ́ sọ́tá ìyá náà tó ti kú kò sí ìyàmọ́ kò sí kẹ̀kẹ́ mọ́ ẹnu ẹ̀kẹ́ ń ṣe mí lánàá mọ́ ẹgbẹ́ ẹjá ṣàdúrà fún un nítorí pé mi náà bímọ olókọ́ ọ̀nà ọ̀dọ̀gá ní ẹ̀kẹ́ kí ọ̀rọ̀ délẹ̀ kákàndíjú má rí yọpọ́npọ́ ní mikemi èmi ọ̀kan fẹ́ àìjà ká má fààyè ọ̀rẹ́ lẹ̀ nítòsí má dùn mí ni pé ká ní kírísítẹ̀nì bá ní ajímọ̀bí tó bá ṣe mẹ́wàá tó ṣe yìí tí àwọn kan bá ń pariwo kírísítẹ̀nì ní báni dá sí wọ́n á báni dá sí gbogbo òwe ròyìn wọ́n máa bá kẹ̀ ni pé ẹ̀ tí gbọ́gọ́ fún ọ̀yẹ́ ni ọmọ tó fẹ́ ṣe gbogbo gbogbo òwe ròyìn bẹ́ẹ̀ pé yẹn náà ní kiri yó àwa nìkan ni wọ́n kókó pé lọ pé ọmọ ìyá rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn yóò sì ní bẹ́sì gbẹgbà ebi ẹ̀yẹ ebi kò sí pọ́ tán sẹ́nu eléyìí ọkọ̀ sí pé ń tọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n ní àgbà ntọ́lẹ̀ lórí àpótí bọ́mọdé gòrò kòkò lè rí ni àmọ̀kòkò tán síbí yìí síákà kínìkan síákà nìkan kọ́ kẹ́ ń bá wí mọ́ ìsìlámù lẹ̀ ń bá wí ẹ̀ lẹ́tọ́ fẹ́ lòmí èsì pẹ́ fẹ́ kàmpé mùsùlùmí nìsín ìkárayé gbà lọ́ọ́ yín mọ́ ṣé ó sì pé wa kẹ́ pé kí tẹ̀yìn ní ọdún ọmọ ìsọ́pẹ́ wa bẹ́yìn ìbá àrònú èèyàn ẹ̀ẹ̀mọ yíjá kìtẹ̀ǹtẹ́ pé wọ́n ní ìsìn wọ́n ti ń rọ́ọ̀sì nǹkan sára àlú láti fi tàwá báwọn ní kẹ́ mú àkìtẹ̀ẹ̀nì tẹ́ pé ẹ̀fẹ̀ lọ pé ilé ìdájú mẹ́wàá lọ sọ́sì pé wá ibi àrá ńlọ nìyẹn ẹ̀ máa ká àìká máa sọ̀rọ̀ nìkan máa ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ láàárọ̀ ìsìláàmù ní ń wó lọ́hùn kọ́lọ́mọ́jì owó máa lọ́ọ̀ kọ́gbàtọ́ kọ́ yẹ kó yẹ rájú wọn àwọn òsìkí ilẹ̀ tí èbó tí ò lálùbáríkà tí ń fọ́ kí ayé. bí ẹ ṣe wá lè mọ̀. ó nìkan kí ó kó bá ọ̀fọ́ ní ẹni ọ̀pọ̀ àwọn ọ̀sẹ̀ òun bẹ́ẹ̀ ni ó pè yẹrẹ̀ alábàáhùn ní ìyá àwọn tó olówó ìyá àwọn tó jóná ó bí ó kọ àwọn tó jóná mọ̀. ìyá alábàáhùn jóná. ìdí ṣe wá nìyẹn àwọn ọ̀sọ́ ìṣe nìkan àṣọ̀ṣe nìkan kọ́lọ̀ ọba lè gọ́bá ní kọ́ máa ṣe ní àmín ẹ̀yìn là ń wò ẹ bá tún dìbò mí gbogbo àti à ń tí a ní ìsìn pé kájọ owó balẹ̀ ṣe ń gbẹ̀ bá mú mùsùlùmí wá ẹ̀tàn á pé nìkan wọlé ẹ̀ máa yé ẹ̀ máa yé láìsòṣèlú ẹ̀ máa yé ọ̀rọ̀ tá a sọ́sọ́sọ́ fẹ́yìn aráàlú ìdìbò fẹ́sìn rẹ̀ o kìíní bàbá nìkan la lè là mọ́lẹ̀ bàbá nìkan la lè là mọ́lẹ̀ àfi tí a pa mọ́ ní ṣùgbọ́n yẹn mọ́ bí a ń sọ̀rọ̀ sígbà náà náà gbogbo eléyìn gbogbo eléyìn lòun rò mọ́ ní ìsìn kò wo orí ẹni tí ó dojú ti mọ́ ọlọ́mọ dojú ti wà á máa pé àwọn esi yín náà nù hmm. àwọn sé yín náà nù hmm, aláwọ̀ ilé àlọ́ nájà àwọn ilé àkẹ́mọ̀ pé kọ́lọ̀ ń sànú ọmọ tí ń pè ní sí àkà yìí wọ́n lọ nájà nígbà ní ọjà ìwọ̀n pọ̀ ẹ̀gbọ́n tí a wí wọ́n ní bẹ́yìn náà nù àwọn yà níbi ìtàwọn sáwọn tata ní àbí wọ́n lè bá tata sẹ́yìn ẹ̀yìn ṣé bàbá tí a júmọ̀ bí wọ́n mà wá wọ́n mà wá wá ní kámọ́ra wà wọ́n mà pàwà láwà ń bẹ́ ẹ̀ gbá wa àwọn là ń pariwo jù àwọn náà fẹ́ ká pariwo jù ẹgbẹ́ àwọn sọ̀rọ̀ ní ìsìn àwọn ni à ń lò mhm. wọ́n ṣe bí wọ́n ṣe máa nìyẹn èmi ò pèsè àkàdà ìṣe kọ́ da kí ló pè mí ẹ̀ pọ̀ ọwọ́ apẹtẹ ọwọ́ sápẹtẹ wa ọwọ́ fáwọn àfáà ní five million ọlọ́run jẹ́ yọjú wọ́n ní amó a mi láyé ọkọ̀ mi ẹ má kọ́ ọkọ̀ ìpè ní ọba ìpè ńláńlá ni o níjọ́ mo ti ń bẹ tọ́lá mi ń kí ní ọmọ owó owó owó yà ingilasi lọ dìbò mo ti túbọ̀ yìí nísìnyí o mo túbọ̀ akẹ́ pé ń kí wọ́n á kí n máa gbọ́kọ̀ lọ bá fẹ́ dìbò fún dìbò èmi ìdí ni láyé ìgbẹ́ ìwé ìgbẹ́ ilẹ̀ tíyàn bá jẹ́ òbí ilẹ̀ mọ́yàn àwọn tí a gbowó àwọn tí a bá àti a gbowó ààrẹ nìkan wọ́n lé dìbò ẹyẹ nìkan wọ́n ààrí lé dìbò àwọn alọ́fọ́kọ̀ lóbi àwọn ilé àwa hmm. lóbi àwọn ilé àwa àdìbò lálẹ́ ẹjọ́ jímọ̀ ìbókọ̀lá nìkan gúọ́mídé lálẹ́ olóòfẹ́ rí mi aṣojú wọn lápẹtẹ ọdẹ babalọ́la mú ní wà ó ẹ̀wà ó ètẹ́ ẹwà ẹ̀ka ìdìbò lọ́la o àwa ti ní àníyàn pa dìbò lọ́la tẹ́lẹ̀ ní o lẹ́ńkìlìkì ló lómi yìí o ẹ̀yà ńlẹ̀ tẹ́lẹ̀ o ìtẹ́ wa wá ìkọsẹ́ gbọ́ ẹ̀ bá rẹ̀ nìyàn jìbù ní sọ èyí tó ìkọ́ ogun wa pé ìwọ ló la àdàbí tọ́lọ ṣe pé àdàbí dìbò ìwọ ìwọ ti ẹ kọ́ o wọ́n fẹ́ dìbò nítorí sọ fún yín ọmọ àlùbáríkà yìí ọmọ ọ̀yọ́ yìí spíkà ilégbàsófin ọ̀yọ́ sì tẹ́lẹ̀ sùmánù wà láàyè ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ wá sí máàlù ìdárọ́ bí wá bá wa ń bẹ̀ ẹ̀mẹ́ta tàjọ wa. ó ti bọ́ ojú ọ̀rà lọ́kà. lẹ́m ẹ̀mẹ́jì wọ́n wá sọ fún mi lé pé yọ wà mú ní ọ̀gbọ̀dọ̀ wa ìyẹn sábà lóṣèlú. ń wọ́n ní ẹ̀kẹta wọn lò lóṣèlú mo ti sọ ọ̀rọ̀ báyìí ní wọ́n fi tí kò bí pé ó ti ń bọ̀ ó ti ń bọ̀ mí ní ẹ̀sọ́ kọ́ mọ́ wàá o. padà ẹ̀kọ́ mọ̀ wá o ṣé nígbà tó ń bá wá bí kẹ́dí APC tí ẹ̀sìn campaign lọ́wọ́ ṣé APC kan ní mọ́wá sí bíbá yìí sáà pé ẹgbẹ́ ìkú náà MPDP náà kọ́ máa bọ̀ labour náà kọ́ máa bọ̀ àmà lẹ́yìn bẹ́ẹ̀ ṣé ká gbọ́ ẹ ń gbàgbá rí pé bá ń campaign ṣé wà á ti jẹ́ bí ọmọ ń campaign òṣèlú ẹlẹ́kẹ̀yìn pé ti ń bọ̀ ìwé obìnrin ni ṣé wọ́n wá dé ṣé àbẹ̀wọlé wá sí ni àbí odò ń ta ní àgbámá ìjì sẹ́pọ̀ rẹ̀ sí ìdó ń ta tó ti ẹ̀kọ́ wọn lára síwá bá wa èmi ń gbọ́ngbọ́ ẹ̀ ha ṣé àjókòó sí mi àbí dìde fún àbọ̀ ni ó dìde fún mi àbájá sì sí. mo ti yé jìnnà. Ah! ìyẹn sẹ́wọ̀n máa ti ṣe ṣé wọ́n gbọ́lá fún obìnrin tó dìgbà nípò jẹ̀há lọ́nà ọgọ́rùn sáwọn àwọn àlàrí ọlọ́run tí wọ́n ń bẹnu ìjà tọ́wọ́ wá dé tí wọ́n wọ́n máa ga òwò ní àbáwọ̀ àbáwọ̀ wọ́n máa wọ̀ owó pé tọ́da fún òun jọ àtàwọn ọlọ́gọ́rùn yẹn fún ìdá ó yìí kí n kí wọ́n àti pé ma bá ń sọ̀sẹ̀ ìlú ẹ̀yìn lẹ́jẹ̀ lẹ́rí ẹ̀ ti mọ̀ wá mọ̀ sèlú ìdá ibi ìlàjọ wà kò ní ìdẹ̀mà pé ẹ ọ̀n dára àfà ló sèlú ara bàbá ló sèlú ẹ̀wọ̀ gan ó ti mọ̀ ní ìyẹn òsèlú káwọn sòdodo nígbà tí gbẹ́lú àgbẹ̀gbẹ̀ àjọgbèlú ni wọ́n yóò sòrò mà bákan yóò bá ní kò sòrò mà. kí ni ọ́bì yóò sèlú nìsí bàbá wọn là á sí ẹ má jẹ́ mùsùlùmí nínú wọn àbọ̀sàdúrà fún kọ́lọ́ọ̀kọ́ máa ń ṣe nígbà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àsàdúrà kọ́lọ́ọ̀kọ́ máa ń ṣe yìí nígbàtí èdè bẹ̀jàre ibi ń wà sàkọ́ bẹ̀rẹ̀ pa lọ́dún yìí ibà àrò lákọ́kọ́ dá àrò ara wa àbí nǹkan ni pé ọlọ́run jọ foríjì máa forí àtúbà buhari ò lè dá sí o wọ́n ní àwa lábùjá ń jò ní wọ́n ní àwa pàdé bàbá lábùjá ńlọ́lọ́ yìí wọ́n sì mú ìwà sínú jàmáà wa àwọn tí wọ́n sì mú ìwá sí ìrànṣẹ́ wa pé bàbá náà fẹ́ kó wá wọ́n lè mìíràn fẹ́ kí n wá mo sì ní lọ wọ́n lé opportunity ní fún wa bàbá ẹ wà mú ní ìwà aláwà mo sì yan ọmọ mi àlùbáríkà akọ̀wé jọ̀mọ́ avatar president wọ́n lọ́ọ́ jẹ president lọ́la lọ́ọ́ parí president lọ́la jẹ́mẹ́ sàmì àmìn ah, ah. ó ti rí bẹ́ẹ̀ náà nù ní lọ́bá ń padé rẹ̀ lọ́padé Buhari ó sì lọ ebi bí n bá dọ̀hún ebi wọn máa fi mí àwọn èèyàn ni ní hmm. bàbá kan ní Ọ̀yọ́ sí ìtìrí o bàbá kan ní Ìbàdàn rẹ o mo sì ní lọ mo sì láǹfààní kí n lọ Ọlọ́run la ní bọ́ọ̀mà Ọlọ́run mà bí wọ́n sì mà Ọlọ́run mà ìjọ nìyẹn Ọlọ́run ṣàánú wa o ayé yìí ọ̀nà báwọn ayà míì. ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين hmm. ẹgbọ́n tí ó gbẹ̀yìn ẹgbọ́n tí ó gbẹ̀yìn ẹni tí ó bá jẹ́ wọ́n tí ó ti kùtì tó gba títì ẹgbọ́n tí ó gbẹ̀yìn rẹ̀ àwọn àwọn ọ̀bẹ bọ́ gbogbo tí wọ́n padà ṣe sí wọn ọlọ́run ti sọ ọ́ tó dijọ́ tí ó ṣẹlẹ̀ ọlọ́run yẹn máa gbọ́ wà ní màsán fún. thumma lam takun fitnatuhum illa an qalu. ọlọ́ni fìtínà àwọn ọ̀kọ́jà fìtínà àwọn ọ̀kọ́jà ń tó ń fẹ́ sọ yìí ẹgbọ́n kan ọlọ́run wá pé ọlọ́run wá pé gbogbo ohun tí wọ́n ń ṣe ẹbọ tí wọ́n ń ṣe ó pé fìtínà ìyẹn pé ó ti di fìtínà mọ́ wọn lọ́wọ́ ó ti dọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ ó di wàhálà mọ́ wọn lọ́wọ́ gbogbo ohun tí yàn bá ń ṣe tọ́lọ̀wọ̀ bá ti fẹ́ ọ̀ràn ní í dà gbogbo ẹnìkan tó bá ń fi tọ́lọ́hún bojú tí wọ́n ń yapọ̀ ọlọ́hún pamọ́ yóò padà dáhùn kẹ́yìn náà lójú gbogbo aráyé ọlọ́run wà nábì ìní mẹ́lẹ́sẹ̀ ìní mú ẹlẹ́sẹ̀ tọ́sẹ̀ mi ń kọ̀rọ̀ tí ń fi jẹ́ ọ̀sẹ̀ mi ń gbangba tó bá sẹ̀ mi ń gbangba tán tí ń bá wá mú wọn àpẹ hàn ọyẹ kọ́ lọ́wọ́ mú ọlọ́run mú mú ọmọ gbogbo ẹni tó lọ́n bá fẹ́ mú èèyàn ní ọkọ̀ sọ pé kọ́ lọ́wọ́ mú ọlọ́mọ mú wa. amina. mọ̀sẹ̀ tí yóò fi mú wa. amina. àmọ́ yìí pé bí gbogbo ayé bá ń pariwo èèyàn lórí ẹbí lórí ntẹ́yìn ò ṣe ariwo ló wù wọ́n pa àmọ́ nídàkejì bí gbogbo èèyàn ọba wa sọ̀rọ̀ tíyẹ̀dẹ̀ ṣe nǹkan ẹbí ẹbí lọ́jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ọlọ́run sì nìyẹn wọ́n sọ fún wa nínú ìtàn pípé fìràhùn inú láyà lẹ́yìn wọ́n ní ádámà ara ẹ̀kọ́ ti kọsẹ̀ ó ti kọ́ kọsẹ̀ ti pẹ́ wọ́n ní jọ ọlọ́run ní kálọ̀ bùgbé ádámà wá ìbìlísì jàre èṣù ara ádámà kó ti kọ́ kọsẹ̀ ìpẹ̀ tí ọlọ́run fẹ́ fi dá ádámà ìjọ ọlọ́run ní kí wọ́n lọ bù ọlọ́run wá sọlá ó kọ́ ráwọn mọ̀lẹ́ìkà lọ wọn ò rí lẹ́bù ilẹ̀ fẹjú mọ́ wọn wọn padà wọn ò rí lẹ́bù ọlọ́run ní èṣù lọ́ọ́ bù wá wọn lọ́ wá rí bù ńgbọ̀ wá bù ọlọ́run wá fi dá tó fẹ́ dá aláwọ̀ alam bí bí sèyátìá bí tàn orin bí orin aláwọ̀ alam azáró gbọ́n bẹ́ẹ̀ wọ́n nígbà tí ọlọ́run adádámọ̀ tán lọ́lọ́run wá ní ọ̀dà ntọ́ lọ́ọ̀bù wá tẹ̀lébà fún láàwò wípé òun ṣe àtẹ̀lébà fún tẹ̀ lọ́ọ̀bù wọ́n ní njọ́tọ́ lọ́ọ̀bù ní nǹkan kan bọ́ sí lẹ́mì wípé nta àmàlẹ́kà lórí bù yìí kò sọ́jà àdè àmọ́lọ́run ti rí ọlọ́run yìí sì fi dán owó ntò ní lè farada ọlọ́run ti mọ̀ pé òní lè fara dà á kíkọ́ tí wọ́n á tẹríba fún un ló fi dáràn. àwọn onítẹ̀ kan sọ pé kó tó ṣèyún lákọ̀ọ́kọ́ ló ti fẹ́ kakọ́sẹ́ lọ́run tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀sẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ni wípé ọpọ́sí lẹ́mìí wípé gbogbo akíní màláíkà yìí ń lo ohun iṣẹ́ gbé wọn nítorí pé ọba yìí kà kún díẹ̀ gbà náà láàbọ̀sí lẹ́mìí wọ́n ní ìyẹ̀lẹ́ lọ́nà gbogbo ẹni tó bọ́ sí lọ́mọ yìí ó sì ó sì dẹni ìparẹ́ kan ìyẹn ni pé ká má fi ẹ̀sìn bójú wà bí ká má kò tó ní pé aráyé ọmọ òpẹ́ lẹ́sìn yìí wá ká sì mọ wá hùwà tẹ́ pé bí a bá kóyàn mẹ́wàá jọ wà láì wọ́n máa ṣẹ́ pé ìwọ̀ kò sí torí pé wọ́n fi àá ò jẹ́ sí ká mọ̀ sí ìtaba tí wọ́n ń sẹ́wọ̀n ọlọ́njà lè túbà ń bẹ̀ tó pẹ́ lọ́wọ́ ó mú yàn gbàgbà ti mú yàn ni yóò àjẹ́ kí yóò ṣiṣẹ́ ibi ń kàkà ọlọ́ni fìtínà wọn. Mọ̀lántàkùn fìtínà túhùn ilẹ̀ àwòkọ́ọ̀lù. Ọlọ́ni wàhálà wọn ní ju kí wọ́n sọ pé. Ọlọ́gìrọ̀ bìnà máa rọ́bìnà èjì máa kú ná mùsùlùkì àwọn ọ̀bẹ bọ́rí àwọn ọ̀bẹ bọ́rí <laughs> ẹgbọ́n tí káfìrí ọ̀padà sọ tí sì ń lọ́jú wọn wọ̀n nígbà tí ń bẹ bọ́ ọjọ́ kan kó fi bọ́ ọ̀sẹ̀ kan kó fi bọ́ oṣù kan kó fi bọ́ ọdún kan kó fi bọ́ a àpé òun ọ̀bẹ bọ́rí ó tó yọ lọ́hùn ọwọ́ àmọ́ wà láì wí ọmọ rọ́bì náà wí gbogbo ẹni ẹ bá ké fún tí ọba gbọ́n tò sí ntí ọgbẹnu wọn kàn ní pé wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ kọ̀sọ́ ó sì wá bóde àṣẹ ti fẹ́ tẹ̀lé tẹ́ ẹ̀ bá sọ ẹ̀rí ọlọ́run wá ní. كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون ọlọ́ni wà náàbì sallallahu alaihi wasallam o ń lórí kaifa kàzàbú wàlá àmúsí wá òbí àṣẹ kúrọ mọ́ra wọn òbí <laughs> àṣẹ ń parọ́ mọ́ra wọn ń tó ṣe ọwá lòun ò ṣe wà dọ́là ánìhùn máa kanú na gbogbo rọ́tọ́ wá pa olóńgbò ń pa àti pé gbogbo rọ́tọ́ pa ó ti sá dọ́là ánìhùn yọ sàmọ́ ọ lọ́wọ́ ọlọ́mọdé àrí wàhálà gbàsí gbòó sí ìsìn kálukọ́ onígbọ̀gbẹ́ nìsín ni gbogbo ẹni tí ń kọ́ńtì pé bákan ni ó ṣe yọ ọ̀hún dàdú nìsín ni. ó dàgbé máa kọ́kọ́ ra mú pé ah owó ẹ̀wò nàdá o òun ìsara wọn o ẹlúgbà tí ń dáadáa o òun ìṣàjúmọ̀ bí o ìgbọ́lọ́wà ìgbẹ́wò ìgbẹ́wà nù ìgbẹ́wà nù. ìmọ̀lẹ́mọ̀ ní ìṣe ni ìmọ̀lẹ́mọ̀ ní ìṣe ni àwọn àwọn àwọn ọ̀daràn àwọn ọ̀tá ayé tá a mọ̀ jẹ́ pé ọ̀tá ọlọ́run ni wọ́n bí kí gbogbo nǹkan bí tí wọ́n ní ẹnìkan ayé wọn ti ń ti kùtì àwọn àwọn tẹ́ pé ayé nìkan ni wọ́n wà áfítà àwọn olóbi lè jẹ́ ẹ̀ náà wọ́n Nàìjíríà jẹ́ báyìí àni wọ́n sọ fọ́mọ àjọ wọn pé lọ kó Jésù ti Jésù ti ó ti ó ti ó ti ó fẹ́ jẹra ìrọ̀ ah, ah, ah, burúkú bàtíbùdà mẹ́wàá wá ó ti mọ́ nìyẹn eh. la ilaha illallah ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní aṣọ lórí díò rídíò rẹ̀ nínú pépà dẹ́rẹ́ ló ti jáde wípé àwọn sọ́ọ̀tì ọ̀tà mọ́. kìí ṣe. ẹ̀ pé owó tí wọ́n máa ń mú wá kọ̀ wọlé mọ́ ṣúgàjá ṣe gbọ́ nǹkan sẹ́yìn náà gbọ́gbà náà akọwọ́ wa tẹ́ ń jí àtẹ́yìn náà lọ kó fún àgbọ́ ti máa sí bá àmọ́ àwọn sọ pé máa sí kan bẹ tí ó tà mọ́ masalasi ó sálámù bọ́ta ni ó ti dé owó fíṣẹ̀bílẹ̀ ìgbẹ̀rẹ̀ tẹ́ bá ti sọ jù yọ́ ọ̀họ́ ah, kò ní mú wá ilé gbogbo alábòsí wọ́n gbọ́ wọ́n ti bẹ́ẹ̀ bí wọ́n gbọ́ o pẹ́pẹ́ wá sí kẹ́nẹ́ bá sọ báwọn ọba pẹ̀lú ojú o wọ́n yìí nìbá gbọ́ o wọ́n ní ọlọ́run ọ̀tà mọ́ pé ọjà wálẹ̀ ọrọ̀ ajé já àtẹ́bíyà ń kó wa lọ́nà gbogbo lọ́tẹ̀ ń wò yẹ owó wa ní ọbí kọ́ ìdámẹ́wà náà jáwẹ́ ilẹ̀ wọn sí táwa ń fi owó wa kọ́ táwa ń dá tọ́rọ kọ́bọ̀ lọ́nà ń kọ́ fún abíṣe ń kọ́ fún wa ìbáṣẹ́ nìkan kan tọ́lọ́ ń bá gbé dìde tí ń ṣe àbọ̀n sàwùdí tọ́lọ́ rán sí wa báwo ni à ń kọ́ wá sí fún wa àwọ̀ àwọ̀ òdúró ìjọba kankan kó ìmáàmù òróró ìjọba kó bọ́lọ́ ń bá ṣe bí náà ló ń bá ìmáàmù débi ká tó mọ́ jòkú ọlọ́run ọ̀bí ń jòkú tó jòkú wọn tó kéè sára wọn aró gidi wọn mọ́ jòkú anáàni alúgbẹ́ wọ́dọ́là á ní ìmọ̀ akánú yẹ́fẹ̀rúnà gbogbo tí a bá ń dìjọ ní ọ̀sán lọ́wọ́ ọlọ́run má jẹ́ òbúrú mọ́ wa o àwọn tí wọ́n tẹ̀lé àwọn olùsí eléégún yẹn àwọn onílùyà àti mọ́tẹ̀lé wọn yẹ wọ́n má kìlọ̀ fẹ́ gbójú bá ń fi ìdá halẹ̀ bàbá burú tán ìwọ nìkan ni ó kù ìwọ nìkan ni ó kù yóò kù wọ́ nìkan ìwọ nìkan ni ó kù ẹ̀ fi ilé gbọ́n ẹgbẹ́ wọn gbàgbádá eléegun kan pé wà wádá onílù onílù onílù torí pé ọmọ òyìnbó ni ìlú agbájọ́dá bòlùmọ́ lẹ́nu agbóyẹ́lẹ́ àpọ̀ sí nìsẹ́ ọjọ́ yóò sọ̀kọ̀ ọ̀dọ̀ pò ní kéèkéè wọn kéèkéè jẹ́ wọn lù iṣẹ́ sí fún nǹkan máa jó ọlọ́nu lórí àyà yìí àwọn àfáà sọ̀rọ̀ kan bẹ̀ ó sì yá gbọ́ ọ̀rọ̀ yẹn ni wípé pàpàjùlẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lárúbáwá kẹ́lẹ̀ mọ̀ yí pé kéèsè díẹ̀ níyànjú téèyàn ó gbà kó tó dà fà tí ì bá sàfà tó fẹ́ máa kúrò jẹun níyànjú díẹ̀ kọ́ o ìmọ̀ yìí iṣẹ́ ni ẹ̀kẹ́ kó tó sẹ́ ẹ̀kẹ́ gbókè kó tó sẹ́ ìmọ̀ díṣẹ́ ọlọ́mọ sí níṣẹ́ kò sẹ́ni tó fi ẹ̀mí tọ́lọ́n kéwú tó sì wàá fara mọ́ ìyá abẹ̀ tó ké tán tọ́lọ́ wọn dáadáa kò sí àwọn tí wọ́n ṣáájú wa lọ táǹkàtẹ̀ wọn kò dá wọn dá àwọn tá a bá láyé láwọn àlùfáà wa kò dá wọn dá àwọn ọmọ tó náà tá a náà fẹ́ jọ wọn kò dá wọn dá akẹ́lùmí làgàngbà mi ìyá kí ni à ń jẹ ń wòrí pé kò rí á lé olóṣèlú kò rí á lé olówó kò rí á abátúndébi òde ọ̀nà wáàsí náà tún ní wá wá sí kéèyàn wáyàwó ní àmó wá bí a pè àsóde tọ́lá ẹni tó yẹ pé ó yẹ kọ́ ó yẹ kí kí akákò kún àní mọ̀gbàtà tí ó tún dá wá sí nípa bí ìyàwó àgàgà kan tí a fẹ́ sí ìyàwó bí ìyẹ̀wú bí ayàrí ni àmọ́ ẹ̀ẹ́mà ẹ̀ẹ́mà ẹ̀ẹ́mà yìí lọ́ra ṣùgbọ́n kò wá yí wọn bá ṣe ń jẹun kò yí wọn bá a ṣe ń wọṣọ kò yí wọn ò rí àwọn ẹlẹ́ha wa kán máa ti bá rà kí ọ̀dọ̀ wọn o kò lè yí ẹ kò lè yí ẹ sọgbọ́ kò lè yí ẹ kò yí àtúntò ẹ lọ kò yé wọn <laughs> bẹ́ẹ̀ tí ẹ sọ bẹ́ẹ̀ iye tí ń bẹ́ẹ̀ ni wípé bó wá fẹ́ kíw kìtàn sàn kìtàn sàn ọlọ́run máa dùn ti sẹ́ẹ̀ mọ́kè nítorí òde máa há nọ́ọ̀sì tó bá bí súnú ọmọ mu èyí bá ìgbìyàwó mu tẹ́wàá débi òde tẹ́ẹ̀mọ̀ wá sun ara tẹ́ẹ̀mọ̀ wá yú sílẹ̀ sí ara yín àwọn èèyàn ẹ máa wẹ́ láìdá ilẹ̀ ètò ọkọ̀ mú ìrìnlá mi owó òde ni pé owó òde kan kìí sí ìjọ pé àfà kan lòde ọwọ́ àtà ọwọ́ apá 10,000 lóde súná kí nọ́mbà rẹ̀ dẹ̀ wàá tò láti 1 jíra wọn ìyẹn ní kọ́kọ́ kó mi láti pẹ̀pẹ̀ pé owó ìrànà yìí owó ìsọnù ẹ bá sì gba ten thousand lóde kan ọ̀nà tí wọ́n gbà ná ara yóò ṣe pé hundred thousand lẹ́gbà wọ́n náà táwọn gbà ná ń gbẹ́ pé kò ní náà bọ̀rọ̀ kò rí náà lódìdí ìyá àṣà lódìdí owó 1000 eh, yìí àbí 500 eh, naira yìí ẹ máa gbọ́ o 500 naira yìí yóò tọrọ ọlé yóò tọrọ bàálù yóò tọrọ kẹ̀kẹ́ yóò tọrọ gbogbo kẹ́lẹ́ tọrọ ní ọmọlanke wọ́n bá tiẹ̀ lọ ẹlẹ́mẹ́tò dé gbogbo àsìkò tí wọ́n fi náwó yìí lẹ́tí bá ń gbọ́rọ̀ yẹn ń tarò pé áà ah, Ah, àwọn afáta ló ní ó nígbàtí aláàjì kíníkẹ́ dúwájú wọn báyìí tó lọ wájú wọn ó lé wọ́n náwà ẹni tó gbogbo wọn náà rojọ́ tán pẹ̀lú mi àtẹ́mì àsìkò tẹ́fì katia tẹ́fì tìláwà tẹ́fì tẹ́fì ìsèbáadà lẹ́ẹ̀mà rẹ̀ kan àdáyín gúnlẹ̀ tẹ́ mọ́dé àlìbáríkà ti ṣe wàlímọ̀ gbogbo ọmọ kéwàá mọ̀ ń gbẹ̀ bá rí pé màá tẹ́rẹ́ gba kéwú ẹ pè mí pé ẹ máa bọ̀ mo ń dé mọ̀ gba ké mo tún bá tèmi lọ nìyẹn kí ẹnìkan dé rẹ̀yìn ọmọ yí ó gòkè yóò lójú mi ọlọ́run ìjọlọ́run mọ́ ẹ̀yọ ọ̀dà lọ kí á gà mí kalẹ̀ ah mo jòkó kọ́ ọ ní kí mo fàtí kúlẹ̀ kọ́ ń tó èyí tó bá ti kò lẹ̀ wá tún gbóòrọ̀ ọlọ́run nìyẹn nígbà yìí kọ́ lọ́wọ́ bá wà á máa fún mi nínú ilé pínpín máa tẹ̀ máa wá kí Ọlọ́run ní jẹ́ kò sí ní yé ṣe bẹ́ẹ̀ ṣe ìbáṣe mi ìbáṣe èèyàn lọ́lọ́run kò ní bí mímẹ́rẹ̀ pé kí ló tó ń fẹ́ kí labadé bẹ̀ ni pé ẹ̀yàn ọmọ kí ẹ ké dójú ẹ̀ ọlọ́run bá àlejò ọlá máa ń dóòtẹ̀ rú ẹ̀ wá ní dóòtẹ̀ yìí náà àmín padà lẹ́yìn tiwa náà wọ́n fẹ́ fi kankan àwọn ń bẹ̀ ni o tí wọ́n lè yọ sóní kéwú tí wọ́n máa pòyì ẹ máa gbọ́ ọlọ́run sọ ń bì inú àyàtà kàyí pé wàdọ́là anihun máa kánú yaftaruna wọ́n ní wàláì rọ́bìnà máa kò ná mushrikina àbí a sebisi tún bẹ́ẹ̀ nù àyà míì iná sọ́tún nìsá àyà 42 ìtún bẹ́ẹ̀ ń bẹ̀ wípé yawma isin yawalu ladhina kafaru wa asu wa asawu rasula hmm. yawma isin yawalu ladhina kafaru wa asawu rasula law tusawwa bihim al-ard ولا يكتمون الله حديثا ibi tún bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ àbí aha tí a bá ní káàfọ̀ wa tú méjèèjì yẹn tí ọba wa sọ́ra yóò ní ọ̀rọ̀ ló ń takora wọn ó sì dáràn nù ọlọ́run sọ ń bí pé gbogbo ohun tí wọ́n ń sìn yóò sàlọ́mọ́ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ sọ pé àfọlọ́hún búra àwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́run wá sọ nù wáyà míì inú sọ́ra míì pé yàrá máa ń sìn nígbà wíì yọ̀rọ̀ alladhina kafaru àwọn tí a kọ̀ wọ́n fẹ́ wà á sàwọ́ rọ̀súlẹ̀ tí wọ́n yapa nábì wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́ yẹ pé kílẹ̀ gbé àwọn mẹ́ kílẹ̀ ó ṣe kí ni ó bá wọn káwọn dé ìpẹ́ báwọn ẹranko ṣe dé ìpẹ́ bájá ṣe dé ìpẹ́ tí ẹranko dé ìpẹ́ tí àkùkọ dé ìpẹ́ tí gbogbo nǹkan dé pẹ̀ lẹ́yìn èèyàn nìkan àjànú nìkan tó sẹ́kù pẹ́yìn nìkan lẹ́rùjọ́ hmm. gbogbo àyíkó dé pẹ́ tí wọn wọ́n máa bá tiwọn lọ tán náà nìyẹn ọlọ́run dá wọn fún wa dẹ̀ ti lò wọn ó dẹ̀ ní gbogbo tó ń bá dání ó dìde wọ́n dẹ̀ ti dìde ó dẹ̀ ti dájọ́ tiwọn ajá tó jẹ jẹ bùtẹ náà jẹ padà adìẹ tó sa adìẹ sátìẹ náà padà àgbòkátọ́ ka àgbò kan ọ̀yá kàntìẹ náà padà hmm. ẹ̀tìwẹ̀ tán ẹ máa lọ àti lòyìn tán ẹbí ìpẹ̀ kún tó ń túrọ́ọ̀bà kúnú túrọ́ọ̀bà ọmọnìyàn náà fẹ́ kó dé pé jọ́nà yàlẹ̀ ìta ní. iná àdárínà kan àdábà kọrí ìbà yàmà yàndúrò lè márùn máa kọ̀ dámà tí a dá wáyé kúrò lè káàfẹ́ òyà aláìtàlẹ̀ kan. ترترا káàfì yọ́ lọ pé àà ah, ajá ẹ ti lọ ẹ ti lè pẹ̀ àà àwọn àgùtàdà tó ń bá wọn ọ̀nà ti bíngò rẹ̀ kìnnì náà dé pẹ̀ ẹjọ́ náà dé pẹ̀ àà ah. ah, ó lédè pẹ̀ ń tiẹ̀ ńgbà tó ń bẹ láyé ọ̀gbá yí bí àwọn tó dé pẹ̀ wọ̀gbá yí bí wọn afúwọn làákàyè àfáwọn làákàyè anájẹ́ sí wọ anájẹ́ sáwọn. lọ́ọ̀tù sáwọ́ bíbí mọ́lá arúgbó. wàlá yakitumuna láà àdìsá wàlá yakitumuna láà àdìsá wàlá yakitumuna láà àdìsá. wọn ò ní lè wọn ò ní lè fọ̀rọ̀ kankan pamọ́ fọlọ́hún gbogbo ọ̀rọ̀ ni wọ́n sọ wọ́n tó wá ní àwọn òṣèpọ̀ sẹ́ńtọ́ kúrò wájú ọlọ́run sí ọ̀fọ̀ pamọ́ abẹ́yìn tí ẹjọ́ máa kí ó ẹtí mọ̀ gbọ́ ohun tá à ń sọ yìí ẹ sọ pé à òun fọkọ ẹ búra o òun ọ̀sẹ̀bọ láyé o à òun ọ̀sẹ̀bọ láyé o nọ́ọ̀sìnù kan náà lọ́wọ́ o ọba àwọn àmì kẹyìn pé wọn ò ní lè fi nǹkan kan pamọ́ fọlọ́run sẹ́ni sọ pé òun ọ̀sẹ̀bọ tó dẹ̀ sẹ́bọ sí pamọ́ kùránì yìí rẹ̀ o sí ọ̀takùrá wọn báyìí wọ́n mọ̀ sọ́wọ́ fẹ́ máa kéwú ó ní kéwú rẹ̀ bí òsì kéjọ́ kẹsẹ̀ sákò lè kéyì ó torí pé tí ń rí aṣọ wọ̀ ó sì máa sọ wíwọ̀ díẹ̀ ń pè láfa ó ní àwọn owó rẹ̀ lọ́nà àpàdé yìí ọba ó tẹ́kídà yẹra ẹ̀rín ẹ̀ pa mí ojú ẹ̀ ta àánú ẹ̀ ṣe mí tèmi sọ bọ́n bá ti tí ọba ti yí ọmọ torí pé ìgbà mi ń bẹ tí ìyẹ́lò mi mà bí akọkọ ní ẹwọ́ tí a dà báwọn èyí tó yí ọ̀hún lọ máa lò wà lọ kọ́sẹ́ mi jáfọ̀ láwọn èèyàn gidi lọ́wọ́ kọ́ lọ géètì lọ kọ́sẹ́ wọ́n kọ́ ní sàlùbàdìkà tó máa jẹjẹ halali tó máa mọ̀mọ́ haramu tó máa jẹjẹ halali jẹ ìmọ̀ halali tó ní jẹ haramu mọ́. wọ́n lọ kọ́sẹ́ rin wá já fọ̀nà bíríkìlà lọ́wọ́ ilé tí iṣẹ́ tí ò ní kùtà láíláí gbogbo ọmọ tá àbí ọ̀tọ̀ líláyé lọ́kọ́ ọlọ́run fún àlọ́kà sí fún ẹ pàdé máa jẹjẹ ọ̀rọ̀ mẹ́ẹ̀ jùkọ́ máa parọ́ jẹun kí lọ ó forí gbára wọn báwọn kò sì forí gbára wọn forí gbára wọn ó sì ní pé àwọn afa wọn ní àsọ pé dájúdájú nítòótọ́ àtọlọgbọ́n àtòmùgọ̀ lọmọ yìí pé àlùkùránì ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọba ìwé ọba tí kì tó gbóngbà kankan àwa la máa tó gbóngbà tá tó sọ la gbàgbé nǹkan tẹ́pọ̀tọ̀ ní ká lánàá ọ̀tọ̀ ní lónìí kódà ní kan ní ìsìn <laughs> ọlọ́run kọjá yóò sì wá takora láìláì wọn bàbá wa ṣe Muhammadu Sinkiti iná ọtí àwọn wọn wá kọ tíra kan tíra yìí wọn wá lọ sa gbogbo àyàtù gbogbo àwọn àyàtù ìkòlẹ̀ àníyà tí a lè máa rò pé ìtumọ̀ rẹ̀ ọ fẹ́ takora wọn lọ sàjọ wọn nàrètì ẹ̀kọ̀ọ̀kan pé wọ́n máa kéwú wọ́n wo ń tọ́lọ́ ń sọ yìí tó bá wò yí sí eléyìí tó rò kọ́ fẹ́ takora wọn wọ́n wo ti ń wí ń bì yìí wọ́n lò tí ì gbọ́ yé ìyẹn rò pé kábíyèsí ọlọ́run kọ̀sẹ́ ọ̀kan tó takora wọn nù Quran kọ̀yà tí ìyẹ́ yanni bàbá wa tí wọ́n ṣe tí àtà sọ yìí mùsùlùmí ni wọ́n mùfásìlù tó ni wọ́n wọ́n akọ tíra kan wọ́n tí a ń dáfúlì ibrahim ní ìdìtìrọ́bì fi ààyè kùrìhàn wọ́n kókó tí a ní dáfú ibrahim àwọn tó ti gbogbo ròyìnròyìn tó lè fẹ́ máa ṣẹlẹ̀ sí yàn àbí ìdìtìrọ̀ pé nǹkan forí gbára wọn wọn á pọmọ nǹkan tí a lè lórí ní gbogbo ayé àkùrá kiri tó bá rí bẹ́ẹ̀ èyí tá a wá wà lẹ́nu ẹ̀ yìí pé káfíń yìí sọ yìí pé àwọn ọ̀bẹ bọ́ nínú Kùránì ọ̀n sọ pé ńgbà mí wọn ò ní fìgẹ́ pamọ́ wọ́n ní èsì ni pé kàmùsùnà alifa sana ìmọ̀ ni ọdún táàmà fi dó owó lọ́wọ́jọ́ ọlọ́run ẹgbẹ̀ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta láàmà fi dó rojọ́ ọjọ́ àlìkì àmà gùn ní ìgbà àbá kọ́kọ́ délẹ̀ tí a rí àwọn ẹni ọlọ́run àwọn mùsùlùmí àwọn ọkọ̀ ẹlẹ́à àwọn onírọ̀gbà àwọn tí wọ́n pẹ bọ́ọ̀lẹ̀ tí wọ́n ṣẹbọ tí ń lálìjẹ́ náà níwọ̀ọ́wọ̀ọ́wọ̀ níwọ̀ọ́wọ̀ọ́wọ̀ gbogbo àti ń gbọ́ wá sí tí wọ́n lẹ̀ ń lò tọ́lá ń pẹ́ máa lọ ọ̀nà àlìjẹ́nà ẹ máa lọ ọbẹ̀ ẹ máa lọ ọbẹ̀ bàbá ẹ máa mú ẹ máa lọ ẹ máa lọ àwọn ní ẹ̀rẹ́nìkà ẹ máa lọ àbá àgbẹ̀ni ẹ máa lọ ẹ̀yà yẹn láti ẹ máa lọ ẹ̀yẹ fún àṣẹ máa lọ ẹ máa lọ àlìjẹ́nà ẹ máa lọ ẹ máa lọ. tania ìdọ́fà lílọ tí a ń lọ ni pé wọ́n ké fún aláyé pé kọ́ lọ rèé dóògùn lé wọn nù wọ́n dànù náà ni ntóbi nù. wọ́n ní wọ́n tẹ̀lé kòtò ó sì tẹ́ ó ka ńlẹ̀ kọ̀tẹ́ mọ́lẹ̀ náà ní kò jù bá náà lọ kò sì gbẹ́rẹ́ náà ní wọ́n ní kọ́ pàkìtì mọ́lẹ̀ kọ́ àyàwó rẹ̀ ó sì há náà ní obìnrin tẹ́ pé àrímọ́ lè lọ ní bí bá ń lọ títì bọ́kùnrin bá pàdé ẹ̀ yọ́ lọ wò gbogbo ọkùnrin tí wọ́n rí wọ́n ní sinmi kò sí ntọ́ bí àdìjẹ́nà náà nù ah, wọ́n làwọn náà ọ̀sẹ̀ o máa kú ná músíkì nà àwọn ọ̀sẹ̀ bọ́rí ẹ̀yà ọ̀nà màmá wọn làwọn ọ̀sẹ̀ bọ́rí wọn láti kò kan nìyẹn wọn ní bàbá dojú ẹ tí yàbá dojú ẹ tí yàbá dojú ẹ ní àyà ilé àṣẹ rẹ pé wàlẹ́ yẹ́kùtù mọ́nà ńlá àdìsá yóò máa kakọ pé àwọn ah, oṣù báyìí oṣù báyìí oṣù báyìí oṣù báyìí ntí ó fẹ̀lẹ̀ mẹ́ oríṣiríṣi nǹkan yóò ṣẹlẹ̀ mẹ́ mẹ́ iná mọ̀ pé bàbá mú ọmọdé ńgbà míì tó bá ṣe ń tí ọ̀dá ńgbà yàbá tí tó yóò parọ́ ìwé ọdẹ ẹ yẹ kí àgbò dáadáa ẹ jẹ́wọ́ ẹ tí ò tún ṣe nǹkan yóò sọ iná máa lo àwọn ọ̀daràn ọlọ́mọ mọ̀ wá. Àmín. ní wọ́n yà kán pé ẹ̀ òun ní ọwọ́ ìjọba ẹ̀ tí ì tẹ́ ni nígbà tẹ́ pé wọn ò ní kí ọmọ kù síbẹ̀ ló pé àìsàn jẹjẹ ẹ má jẹun ẹ má jẹun kúkú oníkú àwọn kan ní bẹ́ẹ̀ ń di ẹ̀ wọn náà ni ebi ńgbà tí bá ń dùn wájú ni ayé àkúrárì ọ̀tàkùrà wọn ẹ wò ti tú wa lẹ̀ ló jẹ́ pé ẹ̀fọ́ ẹ̀fẹ́ kálukú lẹ̀ lórí ìṣesí ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ́gbẹ́ yín tó ń gọ̀kadà láti kékeré tí wàá ń rówó ra bàtà oníranran aṣọ oníranran ìwọ sì ń bẹ nílé kéwú ìwọ ń bẹ ń sùkú mọ̀ yí pé sáà tiẹ̀ ní lòun sáà rẹ̀ ní lòun kó rówó kọ́ náà dàbà náà kó fi yẹ̀yẹ́ kú jẹ gbogbo sẹ́ńbẹ́ ńlẹ̀ kọ̀ọ̀kọ́ wọ́n ní kí ló dé ó ń torí pé bọ̀dá àwọn kínní ọ̀kadà náà ní ń padà gùn òun ò Gọkada. kí wọ́n sì wá bí ìdìní ẹ̀ pé ó dá bọ́dá rẹ tó kọ́sẹ́ tọlọ́kọ̀ọ̀hún tí ń gọ̀kadà ńgbà tí ìlú dàrú ńjọ́ òun bá dá a padà tíṣẹ́ rẹ̀ bá dé padà ìgbónuwó ti wọn tí ọmọ ṣe lọ ni àbẹ́ ẹ̀kọ́ ni ẹni tó kàwé lọ́dọ̀dọ̀ ni ọ̀bá ríṣẹ́ nípa ṣe dà àmọ́ ti ní sabú rẹ̀ lọ́wọ́ sabukéètì rẹ̀ mbẹ́ lọ́wọ́ rẹ̀ níjọ <laughs> ọ̀sẹ̀ bá dé jẹ̀mọ́ ebi ebi orí ọ̀kadà wọn ti pè é tololóhun tololóhun tololóhun níbo la wà olóńgbèrò wá sí alákíá ni alákíá ti bó alákíá ọ̀nà ilé Ifẹ̀ ikú nígbà yìí ah, ọ̀kadà ló gùn máa gùn bọ̀ tààrà ní ìsìn báyìí báyìí báyìí báyìí máa wá lọlé rẹ lọ kówé rẹ ńlé pàdé wá ń bi báyìí èmi yóò sì lọ kówé yóò sì kó lọ ọbẹ̀ wọ́n dẹ̀ ṣe interview náà bàbá rẹ sẹ́ǹtì ẹ̀ ní ọ̀kadà ọba ní káà ẹwà bí ọ̀kadà ẹbẹ́ ah, ẹ̀rí ẹ̀yí máa ti láàrin yínà ẹ̀yẹ lọ́kadà yìí kù ẹ má jẹ́ gbá ọkọ bá yín o pé ń gbà yìí nígbà tí wọ́n dà lẹ́ẹ̀bọ̀ wọ́n á gidi lọ́ọ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ gidi máa kò ní máa lọ báyìí ó sì máa dára ìṣe bẹ́ẹ̀ ni ó sì máa dára ẹbẹ́ yìí pé ńgbà ńgbà ẹ̀gùn bá débi ìwọ̀n yóò yọnu bí nàbàjọ́ lóyìn kókó ńkọ́ yóò kú ní ẹ mọ̀ pé wọ́n tó ń ṣe ń ṣe ìyọ́fẹ́ yanjú nìyẹn yóò padà yanjú ní àná ẹ máa gbọ́ lánàá lánàá ni ìròyìn kan wá látòkè ní àná ló sì ti ibi tó ibi tó rinlẹ̀ wa èmi ni wọ́n sọ fún èmi ni wọ́n sọ fún wípé wọ́n sọ pé káfọkàn balẹ̀ pé lágbára ọlọ́run ní kọ̀pẹ́kọ̀pẹ́ ìlú ọbẹ̀rẹ̀ ti dùn. sẹ́yìn fún wa ṣe ẹ́sìkò níjẹta àbí yóò ní wẹ́sídẹ̀ẹ́ ànámà ni ọ̀dà ń pé ìjọ Tuesday ìjẹta ni wọ́n sọ pé pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run á bẹ̀rẹ̀ sí rẹ́rìn ayọ̀ rọmọdánà yìí aláàfibẹ lọ́hùn ìdẹ̀kùn abẹ́ẹ̀fà sọ ọlọ́run sì gbà á pẹ̀lú ògùn ọlọ́run inú rẹ̀ náà láwà ní tí ikú ń bẹ̀ táàfi máa rí ọpẹ́ dá ọlọ́mbà ni túdẹ̀kùn lẹ̀ padà àmìnà gbogbo ẹ̀yin tẹ́ ń gira tẹ́ fi ń gira jẹsàárì tẹ́ ń gira sínú lọ́bà ní sàánú yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pé ntòwì ilẹ̀ ń jẹ ní mu ní sáàrì ọlọ́wọ́ sàánú tí náà àmìnà wọ́n láàánú ọlọ́run ọ̀dà pé tiẹ̀ la wá sí ń bí kò sẹ́nìkan tó wá bí tí sì pé wá bá ọba nìyàtọ̀ lọ́run wa bá yín sọ̀rọ̀ àníyàtọ̀ lọ́run la bá tẹ́ wá gbọ́ àníyàn tọ́lọ́ ni a fi isa kasọ̀lọ́ ọ̀dọ̀ ọlọ́run ibi ara ti ní ẹnì kọ̀ọ̀kan wa bá ní bùtù ṣe. àmín. ọlọ́run tẹ̀ wá lára. àmín. ọkùnrin wa lára. àmín. obìnrin wa lára. àmín. ẹ̀sìn wa lára. àmín. ọlọ́run ti bí ọlọ́run. ọlọ́run bá ní dẹ́. ọlọ́run bá ní dẹ́. ọlọ́run wọ́n ti ń bẹ́ ń bẹ̀ bá ní kún àmọ́ ṣe. agbára ọlọ́run. wọ́n jà ọlọ́run láhọ́lọ́wàlá pàtà alfa àti àjẹ́jẹ́ subhanahu wa ta'ala bihamdi ashhadu an la ilaha illa anta